ká tó bá ní rìnrìn àjò ó yẹ ká mẹ́ni tí a bá lọ a ṣe níwà nílé a ṣe níwà lóde ṣẹ́ni bá rìn àyè ṣòro ká tó bá ní rìnrìn àjò ó yẹ ká mẹ́ni tí a bá lọ a ṣe níwà nílé apá níwà lóde o kẹ́lì márì ààyè ṣòro ká tó bá lè rìnrìn àjò ó yẹ kámẹ́ni tí a bá lọ a ṣe níwà nílé a ṣe níwà lóde kẹ́lì márì ààyè ṣòro ká bá lè rìnrìn àjò ó yẹ kámẹ́ni tí a bá lọ mú flag ṣó yìí mo lè rí bóde steve. ká tó bá ní rí ìrìn àjò mo ti wà lórí kí ló fẹ́ ṣe. lo wifi náà fún mi ní one cotton ball um, thank you fún mi ní kiri kan àwọn tó ń yọ owó yẹn bá mi jọ fún mi ní eh, flam if you see reminder I don't know maybe they are working today are they yes it's possible remind me so I can ká tó bá ní rìnrìn àjò ó yẹ ká mẹni tí a bá lọ àṣeníwà nílé àṣeníwà lóde ṣẹ́ni bárì o àyè ṣòro. ká tó bá ní rìnrìn àjò ó yẹ ká mẹ́ni tí a bá lọ. apaniwà nílé apaniwà lóde ṣẹ́ni bárì o àyè ṣòro. Heavenly Father, eternal rock of ages, we thank you, we worship you, Lord, for this moment. We appreciate you, Lord, because you are the Alpha and Omega. There is nobody like you. Ọlọ́run ẹ ṣé gan ni o. Olùgbàlà ẹ ṣé. Mo dúró lórí ọ̀rọ̀ náà, mo ń bọ̀. Hmm. gbogbo àwọn olóṣèlú tí wọ́n ń kó palliative. mo fẹ́ kọrin Tolú níbo lorin wà ní orí fóònù yìí lónà ókè mo ti rí kan ẹ̀mí mímọ́. Que signent-elles là pour protéger les forêts Nous avons renforcé nos contrôles grâce à un système de surveillance par satellite qui couvre plus de 1,3 million d'hectares de terre, nous permettant de surveiller l'intégralité de notre ah, chaîne bọ̀tọ́ ọlọ́run ló wà. Hello, boy. lò ó pẹ̀lú kí n start again. ẹ̀ látẹ̀kọ̀ but you stop to play another one anyway Heavenly Father once again Bola Folashade say thank you I worship you Lord because you're God thank you Lord for everybody on this platform today the enemy and the friends thank you for the wonderful children you have given unto me Lord I say thank you for everything you have done in our life for what we are going to do again Father receive our praise and thanks this moment in Jesus name Father please come and take total control right now O Lord fill my mouth Fill my brain, fill my heart, fill my life with your word, with authority, with anointing, with wisdom, knowledge, understanding. Father, I pray for power to uproot, to destroy the work of the enemy. Release it, all upon my tongue, into my life, into my children, into people here, in the name of Jesus. On this platform, Lord, set people free, in the name of Jesus. Lord, take total control in the mighty name of Jesus. Use me mighty in the name of Jesus. I'll be a solution center in the name of Jesus. Anybody that calls me, Father, calls them. Anybody that wage war against me, against my children, wage war against them, put them to shame, raise your standard against them, slay the wicked. Today, O Lord, in Jesus' name. Father, I say thank you because always answer prayer. Concerning everything we are going to say, direct us. We don't know how to speak, but speak to us Father, people who are coming to listen, Father, Lord, give them understanding here, heart, in Jesus' name. Let the spirit that understand, that interpret better, possess them as well, in the name of Jesus. Every power of darkness that always antagonize goodness, antagonize the truth, Father, destroy them today, in the name of Jesus Christ. Thank you, Lord. When I bound today, bound it. When I lose, lose it. When I curse, curse them. When I bless, bless them. So shall it be. Thank you, Lord. I declare this platform, Holy Ghost Arena, open in the name of the Father, the Son, and the Holy Spirit. And I declare this flat. So far I live in this house. I declare the place, Holy Ghost Arena, in my surrounding, place of God, in the name of Jesus. the light of God, the power of God, the favor of God, the goodness of God in the name of Jesus. I pray for all the land. I pray for our nation. Let there be peace. Let there be joy. Our leaders, Lord, grant them wisdom, knowledge, and understanding. Create your fear into their heart in the name of Jesus. They have to love their people, to do the right thing. Release it to them in Jesus' name. Thank you, Father, because you answer prayer. I will not be used for fun. I'll not be used in vain, but you shall bless me. After today's service, I shall be blessed. After today's show, I shall be blessed. I shall rejoice. My children shall be blessed. My people shall be blessed. All the people that have been loving me, those who care for me, who are praying for me, openly and secretly, those who love me, who have been commenting under my platform, I pray for them. I bring them before you secretly, Lord. Openly again, I'm here. Father, Lord, bless them. Father, Lord, honor them. Whatever they lay their hand, let them prosper every anointing of failure upon them. Let that anointing dry up by fire. Lord, let your spirit move closely into them in the name of Jesus. As from today, those people who love me, love my children, who have been commenting seriously on my pictures, who have been loving me and giving me a bounce, I mean, a, a, a, a sweet word and be showing me love. Father, show them love. Put love into their pocket. Put love into their life. Put love into their home. Bless them financially, materially, morally, and spiritually. In the name of Jesus Christ. Hmm. Father, I know all of them. They have desire. They know they are requesting things from you. Whatever they ask from you that is good for them, Father, release it as from this moment. Let their petition be granted in the name of Jesus Christ. Let their prayer be answered in the name of Jesus Christ. Whatever we banned today, Father, ban it. Those who have been praying against my life, those who have been hating me, those who have been waging war well against me and my children, against me and my daughter, such people, slay them. They are wicked. Slay the wicked. Put all of them to shame. Let that be calamity in the camp of my enemy. Let that be trouble in the camp of my enemy. Let that be sadness and sorrow. Let there be tears in the camp of our enemy. So shall it be. In Jesus' name. Thank you, Father, because always answer prayer. In Jesus' powerful name I pray. Amen. I pray for the nations that are barren, that are facing trouble right now. East, west, north, and south. Let there be peace. Every spirit of eating flesh, every spirit of sucking blood, every cankerer, every devourer, every evil spirit, wasting soul of children, wasting life of children. Father, Lord, destroy them now in Jesus' name. Our children shall not be wasted. It shall be peace in those countries that there is war. Lord, please speak peace to their heart. Those people in charge of those who are causing it, Father Lord, speak peace. Speak to them in Jesus' name. Thank you, Father. Let there be peace. East, west, north, and south. I speak peace. North and south. I speak peace. I speak peace to my nation. I speak peace to my home. I speak peace to my loved ones. I speak peace into my children's life, into my daughter's life. I speak peace of God in our nation this land of Canada, <laughs> it shall be well with me here, and it shall be continued to be well with this country. So shall it be. In Jesus' powerful name I pray. I pray for Nigeria. A lot of corruption. <laughs> when you want to fight them, the evil, the conqueror, the darkness, the, the evil ones, they fight seriously. I pray, Lord, that you break their egos. The country shall be liberated, shall be set free totally from the hands of the wicked one, from the cankerworm and devourer, from those one who always suck blood and eat flesh of the nation. So shall it be. Nigeria, you are liberated. Nigeria, you will rise and shine. Because it's your time, you have come to shine. You will rise and shine according to the book of Isaiah 60. Verse 1. Right now, your light has come. You will shine. I will shine together with my children, with my people, those who love me who love my platform, you will rise and shine. Your light has come. Anybody that wage war against me in your camp, they shall be trouble. They shall be dead. Hmm. they shall be sadness. They shall be trouble. Serious one. The Lord shall slay all those people. Wage war against my platform. Wage war against my life. Against my children. The Lord shall wage war against you. The Lord shall fight you. The Lord shall put you to shame. Those who want me to be put to shame in this land of Canada, wherever you are stretching your hand from, I speak to you and I stand on the authority and the power that is in me that God has deposited and I speak that evil. I send it back to you. Whatever you wish me as, as from now, it shall be your portion in Jesus' name. Lord, fill my mouth, fill my tongue, fill my spirit. Yes, flow more than before. Do wonder. In Jesus' name we pray. Amen. Ọlọ́run ẹ ṣé, olùgbàlà ẹ ṣé, olùgbàlà ẹ ṣe ẹni tó bá fi ọ̀rọ̀ rẹ ṣeré tó fi àdúrà tí bá tó bá fi ṣeré tó wọ́n pé kí ló wí sọ́dẹ̀ ní yẹ̀yẹ́ àtẹni àbùkù ẹni ẹ̀sìn níbikíbi tó bá wà bẹ́ẹ̀ ló máa rí kò ní yípadà Jésù Olúwa wa àmín you are welcome to this platform ah my name is Bọ́lá ẹ ṣe mi ìdèyẹ máa júwe torí pé lórí Auto Bola ni mo ti jáde báyìí is my real name is my what is my real name And uh, Shade also is my name. So, that's my name. Bola Afola Shade is my name. So, I have many names actually. Shibulade is my royal name. I'm from royal name. I mean, royal family. Yes. Because tó bá gbé Because some people, they just want to make you. You have to be carrying them. Any day you don't carry them like this, they get upset, they are mad at you. <laughs> Okay, so ọmọ Ìkàrẹ́ ni enemy? That's in Ondo State, from Ondo State, Akoko. Èmi Akoko, aṣàkókò rìgbòrìgbò. We shake them in Akoko. My father, yes, oríkì bàbá mi ni. Kí ni ẹ ṣe pé wọ́n dédé máa It's whatever happened to you and what you are doing. Òun náà ni. Ó ti yé bẹ́ẹ̀ yẹn. Aṣàkókò rìgbòrìgbò that your surrounding you shake them ajagun náà ni wọ́n máa tán máa dìde sógun èèyàn ogun yẹn á ṣẹ́ o wọ́n ajagun náà wọ́n pa torí ẹ̀ wọ́n kì í wájà ṣùgbọ́n tó bá wájà wọn wọ́n máa jagun náà ẹ̀ pa ni so <laughs> ọmọ ẹlẹ́yìn ìkúlẹ̀ àdéwúre we pray is a normal thing in my father's house it's a normal thing we pray you know in my father's house in Ikare yes as kò ń ṣe they have to go to my father's house to pray whatever they want. Anytime they want to pray for the country, I mean to the for the city. It's not village. I'm, I didn't come from village. It's a small, I mean, it's a big, uh, just in, uh, Canada in Nigeria. Yes, I came from Canada in Nigeria. The Canada, the place that look like Canada in Nigeria, okay? So, anytime they want to pray for the place, they go to my father's house to pray, okay? So, whatever happened, whatever you seen in me is in is for my home, all right? ẹ̀hẹ́ so ọmọ kẹ̀dẹ̀rẹ́ tí ó bá bí ọmọ ní tó bá ti ń ṣe níbi tó bá lọ ló máa fi mọ ibi tó ti jáde alright tó bá gbọ́ pé jàgídíjàgan ó ti yé bẹ̀yẹn kò sí nínú ọ̀rọ̀ wa but we do fight we don't fight ordinary fight we fight but we are not fighting against flesh and blood against you no know, in my father's house both on earth and in heavenly father's house that's God we also fight against flesh and blood against rulers of darkness. <laughs> that in the high places, we don't, that every Father don't fight small, small battle. You having headache. God is not, God heal anybody. But you know some things, you know, God fight whatever you believe cannot be fight. God fights is settle things that believe they cannot have settlement. God gives solution to those things that you believe is not going to be solution. All right. So it's from my home. I have a father in heavenly, fa heavenly father and a earthly father. Both of them, they are warrior. They are fighter. And they are what? They are champion. They don't just worry for nothing. They don't just be called by mouth. They warrior. But they always champion. After go to war, they, they know they champion every time. So we are champion. So I'm a daughter of a champion. I'm a daughter of a champion. A daughter of a champion is also a champion. A, a, a, me, a daughter of a king is a princess and is also a royal. Royal, the anointing and the power is written in my blood. So I don't know whatever you are doing right now, your DNA, eh? Your DNA, eh? Your DNA is very, very important. Not the one for the doctor because doctor, the lab can mistakenly give right to the left, all right? but the original DNA oh, I mean DNA is is from there okay kò you hide kò you hide ó ti yé so you are welcome to this platform Emma má bínú péjọ pọ̀ láàárọ̀ yìí ṣáàárọ̀ la wà ah ó dẹ̀ dàbí àárọ̀ ṣé she dà ìpele ṣẹ̀ṣẹ̀ mọ́ I tell you so you are coming to this platform welcome to this platform please share for me help me to share this all right because I want to be praying for my once in a while I'm praying for people who love me and I cause those who wage war against me openly and secretly. All right? Hey. so if you, if you if you if you are my lover, I pray for you and whatever you ask God, He will surely do it for you. I have a testimony. There's one woman, not many many people. One uh, that time, yeah, Emma Bino. Now you know what I want to do. If I speak Yoruba first and now interpreting in English, You always flow. But when I want to speak um, like direct bóyá that thing you know just uh, so the magic bá ṣe sọ ẹ jẹ́ kó but i'm going to flow i tell you because my god is is a perfect god we are going to flow today okay so somebody came to me few years ago and um, some people said they tried god through me i don't know and they they receive a lot of things. When they want to give testimony, I say, don't worry. I don't like that. Just go to God. Thank God for everything because you understand. So is God, pure God. All right? We can be speak we can speak in anger, but Bible goes up. Bible Like if you are angry, it's permitted it's biblical for somebody to be angry and then you can forgive without, I mean, be, be, before the sun comes down, you know, before the sun go down. So he said it needs something. You know when they're telling me that I want you to pray for me or oh, at this show, and I will pray for them. When I pray it, I notice that some of them, they after receiving the prayer, they what they want they start going against me. You understand? Even when people want to fight with me, they will send them first to come and be friends for fake, I mean, to come and show me fake, some fake love, for me to bless them somehow. I mean, to, to I mean, to bless them because if people come around me, apart from whatever I have, if I can give it physical things, I also invest prayer into them into their life. People who knows me, they know that. All right? So, you can, God can bless you. When you want to play with God, He can also cause. God is creator of everybody. Everything he needs, Even Satan himself. God created Satan. Share this. A lot of people believe, and me too, I believe some people. You understand me? I believe some people. And there's some people I don't believe in them. Because when I sow my seed, my seed, it may not be money alone. When I sow my seed, I look at what happened at that moment. And I speak to God as well. Because you can't know all things. But you have to design all spirits at times, okay? I want to be praying. I'm praying for my loved ones. The people who love me. I know there's a lot of people, they show me love. They are very, very jealous over me. In the spirit realm, the Lord revealed to me that a lot of fights, you understand me? Because there's something myself I don't know that some people, they know. Bí mo ṣe àwọn kan wà tó yẹ pé èmi náà cherish àwọn èèyàn ò ní mọ reason tí mo fi cherish wọn ọ̀tọ̀ ni bí wọ́n ṣe jẹ́ fún ẹlòmíràn ọ̀tọ̀ ni bí wọ́n ṣe jẹ́ sí èmi bí àwọn tó cherish mi wọ́n mọ bí mo ṣe jẹ́ sí wọn mi ò mọ bí mo ṣe jẹ́ èmi gan mo lè má mọ̀ so before somebody cherish maybe ẹni yẹn cherish eléyìí and be careful don't just look at physical things okay I'm not looking at physical things or what people can do to me. In fact, I cherish some people who have haunted me so much. But some people, my spirit will not cherish them. If I try to, my spirit is grieved. I'm not angry again with them, but my spirit is grieved to tell you that the spirit of God, the power of God living in me, kò tiẹ̀ kò ó rí wọn bíi pé they are not yet wọn ò tí wọn ò tí ṣe ìfẹ́ Ọlọ́run wọn ò dẹ̀ lè tí wọn ò dẹ̀ ní ṣe ìfẹ́ Ọlọ́run they can only pretend to people you understand me so my spirit is grieved with some people alright lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ síbí mo fẹ́ sọ̀rọ̀ bible but mi sọ̀rọ̀ bible púpọ̀ láàárọ̀ yìí mo fẹ́ sọ̀rọ̀ nǹkan tó máa jẹ́ kí orílẹ̀-èdè wa kó dára I want to speak about what the development of our country. All right? Because a lot of us, like me, I love traveling very well. But I find myself here for the past years now. I have not been, I, have never traveled. What if Toby seven now, going to eight years that Timothy board plane. So, it's quite unusual, okay? But what caused those problems? I find myself and a thousand of people also find themselves in abroad. Abroad is very wonderful, very beautiful. Look at Inoi. Oh man, shine. Tio o bá sí nínú ilé, majority kule fine. I understand? But we pay for it. Okay? So, tima má ṣe ń I respect people's anointing. I may not come, I may not embrace you. Okay? I may not follow you the way you feel. I may not do whatever you want at that moment because I have my life also to do. I mean, to use for what I want and to live the way I want. So, a lot of people get upset because they want me on this direction and I, I find myself, they find me in another direction. I'm sorry for whatever. So today, if I'm going to talk, whatever tí n bá sọ tó bá concern ẹ, àbí tí you can take it personal but I want you not to take it personal. But I respect your anointing. But remember, I also have my anointing. Okay? You can use anointing against me. And I can also use my anointing against you. Alright? But this junction, I don't want anybody to use their anointing against me. I want you to, if you have anointing that is good, use it to favor me. And if your anointing is not good, okay, you can just excuse me. If your anointing is to oppress me or to destroy me, you can just excuse me. And I promise not to come for you when you excuse me. I promise if your anointing is bad one, I promise not to come for you so far you don't come for me. And so far you don't block my way. You don't disturb my children, especially my daughter. Okay? But everybody have anointing. Okay? And the anointing in me right now, for the innocent one, He always care for them. And for those who are sober, sober-minded, my anointing also speak for them. Because I listen to lára àwọn tó ń ṣe justice for Mohbad. I'm also part of them. I do my own separately. I cannot be twist. I cannot be directed by any stupid person. I cannot be I cannot be bribed. I cannot follow you because of uh, your crowd. I do my things the way God directed me. They said uh, a lot of gbogbo ilé kan go around uh, some family in Nigeria and uh, there's a lot of evil in that family. Let me tell you, in our country, especially Yoruba land, there is no home that is not full of evil. If you are not evil, because I'm not evil today, I'm only praising you, telling you that my father house, they fight, they conquer. We have good side, but we also have horrible side. But I choose the good side, the path that is good. Every home in our Yoruba land has a evil, evil pattern. Tó bá rọ́mọ tó bá ṣe dáadáa níta, tán bá sọ pé ó máa jọ̀yẹ́ ẹ̀ ni ó dẹ̀ jọ bàbá ẹ̀ ni ó mú ibi tó dára lára ìyẹ́ àti bàbá ẹ̀ tí wọ́n máa ń ṣe ṣó ti yé òun ni wọ́n mú gbogbo ilé pátá porogodo ilé wo la máa bá ní ilẹ̀ Yorùbá tí wọn kì í ṣe oògùn àti òòṣà kó tó di pé wọ́n bá Jésù pàdé ilé wo ni wọ́n máa dé tí wọn ti ní oríṣiríṣi wọ́n thank God a rí pé tí àwọn èèyàn tó bá ṣe tòótọ́ to wọ́n bá ń then people will understand but all our pattern ẹ gbọ́ bíbélì sọ ni ó ní gbogbo lati láti ṣẹ̀ta ti kùnà ògo ọlọ́run àti kùnà ògo ọlọ́run gbogbo apátá ó ní tá a bá ní káwa ó ní tá a bá láwa kò dẹ́ṣẹ̀ àwa àwa ó ní òtítọ́ kò kò sí lẹ́nu wa ó ní òtítọ́ kò kò wa ó ní gbogbo apátá láti ṣẹ̀ta ti kùnà ògo ọlọ́run ó ní a bá ń sàmì ẹ̀ṣẹ̀ ta ló máa dúró kò sẹ́ni tó lè dúró ìyálà ìyá ẹ̀ ò lè dúró bàbá ńlá bàbá mi ò lè dúró torí pé ẹlẹ́ṣẹ̀ ni gbogbo wa pátápátá kódà bọ́n ṣe bí wa àti bí àwọn ìyá wa ṣe máa approach ara wọn kó tó ti pé wọ́n lóyún wa ẹ̀ṣẹ̀ gan ló bá dé ṣó ti yé bẹ́yẹn inú ẹ̀ṣẹ̀ ni gbogbo wa pátápátá la bí wa sí bọ̀ tí nígbà tá a bá wá rí i pé ẹ̀ṣẹ̀ máa ṣe ayé bàbá ńlá bàbá mi báyìí ó dẹ̀ dáa tó bá yẹ pé bàbá mi ò ṣe báyìí ẹ̀ṣẹ̀ yẹn ìbádẹ̀ ṣe báyìí ó possible kí nǹkan tó ṣẹlẹ̀ má ṣe bẹ́ẹ̀ we are now seeing àwa ń rí orí ọ̀fẹ́ ni òkè ṣe gbogbo wa o orí ọ̀fẹ́ ni àwa tá a bá dẹ̀ ṣe irú nǹkan bẹ́ẹ̀ tá a bá ṣùṣọ̀ ọ̀nà tó dáa orí ọ̀fẹ́ la rí gbà kì í ṣe nípa agbára wa lẹ́ṣẹ̀ máa rí pé àwọn nǹkan tó bá ṣi lówó àbí tó jẹ́ pé wọ́n sì gbàgbọ́ nínú ẹ̀ àti gbé wọn jáde kò lè kò ṣeé ṣe àfi tí Ọlọ́run bá dìídì fọwọ́ kàn wọ́n tó bá gbà wọ́n ṣó ti yé so wọ́n ní pé gbogbo àwọn wọ́n ti lọ wádìí ilé wọn ilé wọn èèyàn burúkú ni àwọn tó sọ̀rọ̀ yẹn ẹ̀yẹ tún sọ pé àdàbí tí màá ṣe omi tútù yẹn ló ń tiẹ̀ mú omi tútù àbí kíní kan ó ṣàǹsọ gbẹ ẹni yẹn ṣe pé you better be careful you better be careful bí èmi ṣe wà báyìí sìn ìlú tẹ́niyẹn dárúkọ yẹn ní ìlú Ẹ̀pẹ́ tó bá bẹ̀rẹ̀ láti GT junction ó dá mi lójú kì í ṣe ibi tẹ́pẹ́ ti bẹ̀rẹ̀ kọ́ yẹn but Ẹ̀pẹ́ gangan original Ẹ̀pẹ́ gangan láti T junction dé mọ́jọ́dá yẹn tó máa fi débẹ̀ báyìí tó bá ti bá ilé babaláwo kan ilé àfà ṣọ́ọ̀ṣì kékeré kan máa ti lẹ́gbẹ̀ẹ́ there is no place that is not evil they are full of evil nígbà míì tí máa sọ pé ah ibi tí mo gbé yẹ ah ibẹ̀ yẹn ó wà evil gan nígbà tí mo gbé ní ẹ̀pẹ́ ṣé evil wà nígbà tí wọ́n bí mi ní sílé bàbá tí wọ́n ti bí mi ṣé mo rí evil ṣé bàbá mi rí evil nígbà tí mo kúrò lọ sí ìlú kan tí mo ti lọ lọ school tó tún wà ní under ìlú mi ṣé mo rí evil àbí evil ò sí ń nígbà tí mo tún kúrò tí mo ń bọ̀ lọ́nà tàdé àwọn ibì kan adéṣọjọ kan ibì kan àwọn kan hard be evil ṣé evil wà ń bẹ every junction every junction there is a blessing every junction there is evil there is no place ní orílẹ̀-èdè yorùbá yẹn tí ò sí mi ò fún fẹ́ sọ sí àwọn yíbò àti nàìjíríà mi haúsá púpọ̀ torí pé ọmọ yorùbá ni mi tí ò sí evil we are full of in fact we are full of yorùbá are full of evil ẹ má jẹ́ àtúnra wa ṣùgbọ́n tó bá ti ń sọ pé you are full of evil you then you now see yourself má sọ pé you are not full of evil because tó bá ti ń wọrẹ bí ẹni tí full of that evil tó jẹ́ olódodo o ò lè rí òdodo o ò lè correction fun gbogbo nǹkan tí ìṣòro àti ìdààmú tó bá wà níbẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá ti sọ pé pé do you know this land this place is full of evil then you started looking for the evil and then you treat the evil and you fight the evil and you conquer the evil then you are free from evil but when they are saying it you are not ready to change then the evil continue to germinate i mean They will germinate, they will continue to graduate, and they continue to expand. They continue to bring more fruit into the land. So, treat your evil. Everybody is full of evil. Don't let anybody be righteous. All our righteousness is like a fleeting rag before God. Òdodo wa All our righteousness is like a fleeting rag before God. What's that? Okay. All our righteousness is like a fleeting rag. Okay? So, treat your ẹni tó bá rí tí ò bá ṣe burúkú rere inú ilé ẹ̀ ló gbé tó bá dẹ̀ rẹni tó bá gbé burúkú búburú inú ilé wọn ló gbé everybody ok bọ̀ mo dúpẹ́ fún ọlọ́run orí ọ̀fẹ́ dẹ̀ ni gbogbo àwọn tó gbé rere àtàwọn tó ń preach gospel tí wọ́n sọ pé ẹni rere ni wọ́n ọlọ́run nìkan ló jẹ́ ẹni rere tó sì sọ wá di ẹni rere ok hmm. so lónìí ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí i'm going to arise i mean i will rise and shine ṣe mọ̀ pé àkọmọ̀nà wa ní ọdún yìí nìyẹn arise and shine when you believe in it you will rise and shine and I give it to Nigeria also Nigeria will rise and shine and me myself because I love everybody I love not everybody o I don't love Satan okay but because I love those people who are good and I love my nation and I love wherever I live my country home and abroad I love them for that I will rise and shine anybody that wants me not to shine not to rise and shine, the person will be will be perished. The person will be destroyed by God's power. Okay? So my country will rise and shine. I will rise and shine. For those of you who have been loving me, praying for me, they not show me. People pray for me. Yes. They don't show me physically because they are afraid of some people. I don't know why you are afraid of. But the Lord loved me so much. He dearly loved me. God is with me. And for those who love the Lord truly, who are of God truly, they love me. Oh, mm, they love me. But when you love me, you are praying for me at times. Even when I don't know, don't be annoyed because if I'm not doing things you want, because I may not know all the time that you are doing good to me. Because but ìgbà mìíràn are full of flesh and blood. It's only ìgbà tí Ọlọ́run bá fi wọ̀n wá náà ni. Ẹ jẹ́ àkọ́kọ́ sọ̀rọ̀ ní orí a máa sọ̀rọ̀ tó pọ̀ tí ò dẹ̀ tún pọ̀ náà mo fẹ́ sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè nàìjíríà nísìnyí in this i mean ní canada ní canada báyìí tax period láwa yìí tax period láwa yìí tax period for business i think is it for i mean the tax period toluwanimi toluwanimi yes. the tax period now is it only for the us together with the business people also or they are doing their own separate okay but from now láti bíi February or from January tó ti ń send letter or ti rán from February to bóyá bíi April May bóyá to June ṣàmì wọn we are period of tax you have to prepare your tax That there is everybody you understand me some people they will pay back money to the government some will get money back from the government. When you earn more than some certain amounts, you will pay back to the government. When you get lower than some money, I mean some money, your I mean your income if it's lower than some certain amount, you then they will pay government will pay you back. When it is our tax return, tax period in Nigeria, do we have that time in Nigeria? a lot of people will be angry now pé àbílẹ̀ olóríire lórí burúkú lè má ṣe pè fún mi o ẹni bá fi mí rí ọ̀run á fi ẹ́ rí ẹni bá fọmọ mi rí ọlọ́run bá mi fọmọ rẹ rí má ṣe pè fún mi àwọn nǹkan tí wọ́n ń ṣe tí orílẹ̀-èdè fi ni mò ń sọ but we dodge our responsibility we expect magic God is not a magician he's a miracle working God. Government also are not a magician. They only work on what the income and whatever. You know, they work with the government, with the, they work with the citizen to get a good result. The citizen also work with the governments. You understand me? To get things beautiful. You understand me? When it's uh, tax, But ni Nigeria fẹ́ ṣe tax, báwo ni period of tax tiwọn. Àti our governments, I mean àti our business people when when gbawo ni wọ́n máa ṣe tax ti gbawo ní Nigeria tax ṣe mo nísìn everybody ti mọ̀ ní gbogbo Canada the whole of Canada this is period of tax ìgbàwo ni tax ti Nigeria máa bẹ̀rẹ̀ gbawo ni oṣù wo ni and some people they I mean they say some people still pay tax but there's no regular time they just pay whatever there should be time people will know that okay a ti ń ṣiṣẹ́ látọdún tó ń o àti ṣe látọdún kan o when it is December it's going to be our task period you then whatever you make from that December because maybe in Nigeria should be December November to December maybe whatever you make from that December from January to that December because somebody ti di December gbogbo iṣẹ́ táwọn Nigeria, bá ti ṣe láti January wọ́n máa ní middle of it wá dìgbà Easter ọdún oríṣiríṣi ọ̀nà they have a lot of festival a lot of you know they spend money maybe tó bá ti ṣe láti January títí di December I mean títí no October Come bẹ̀rẹ̀ sí file tax wọn this is the money owó tẹ́ ẹ pa rèé o ó ti yé bẹ́ẹ̀ yẹn owó tẹ́ ẹ make rèé o àti àwọn tó jẹ́ tó ṣiṣẹ́ náà tó jẹ́ civil servants you understand me ṣó máa possible Tori ti Nàìjíríà jẹ́ mọ̀ nǹkan tó o bá lọ bí iṣẹ́ ń bí wọn ní sanwó When you are not present at work, you are not working because the Oyibo people, the white people, they pay by hours. You understand me? But some of us, even in Nigeria, they don't go to work, but they get paid. Some people work, work in local government. Like one year, ngbà mi ẹlòmíì ògìn débi iṣẹ́. You only be calling in office, báwo ni office lè ní, báwo ni And that's why you see, some of them tó wà nípa fáìlì náà ṣe máa ń jí fáìlì gbé nínú ọ́fíìsì ló ṣe máa ń wà open because wọ́n kàn máa fi kọ́kọ́rọ́ sí pé mi ní wá sí ibi iṣẹ́ ní next week ìwọ mú kọ́kọ́rọ́ ọ́fíìsì dání so ẹni tó bá fẹ́ jí fáìlì gbé nínú ọ́fíìsì kọ́kọ́rọ́ ti wà lọ́wọ́ ẹlòmíì wọ́n á kàn lọ́ọ́ fẹ́ nìyẹn lówó ni lẹ́sẹ̀ máa ń rí pé ìgbà míì tẹ́ bá rí àwọn míì àwọn clerk míì àtàwọn cleaner míì wọ́n á tún lówó owó tí àwọn ọ̀gá wọn kò ní wà ní because wọ́n ti mọ bí wọ́n ṣe ń jalè wọ́n ti mọ bí wọ́n ṣe máa gbé fáìlì because yes mo ti rí ní aláùsá yẹn àwọn kan gbé fáìlì èèyàn wọ́n lọ sílì ilé èèyàn pa meanwhile àwọn ọ̀gá wọn ò mọ̀ wọ́n lọ gbé fáìlì onífáìlì fáìlì wọ́n dẹ̀ máa gbé débẹ̀ wọ́n dẹ̀ lọ sílì gbogbo ilé onílé pa wọ́n dẹ̀ béèrè fún onílé yẹn wọ́n ní pé tí ò bá mú iye báyìí báyìí wá wọn ò ní fi sílẹ̀ á dẹ̀ fún wọn àná tó dẹ̀ ní ọ́fíìsì yẹn gangan tó ní ọ́fíìsì ó jẹ́ ọ̀gá ọ́fíìsì yẹn kò ní mọ̀ kankan at the end of everything gbà tó bá wá yá tó máa wọ pé ok wọ́n fẹ́ lọ ṣe original eh, wọ́n fẹ́ lọ inspect bẹ̀yìn kankan wọ́n wá rí pé a ah, time kan àwọn kan wà wọ́n dẹ̀ gbé fáìlì yẹn wá àwọn báyìí báyìí iṣẹ́ tí ó ń sàn wọ́n dẹ̀ máa wò pé àwọn ò wá ọ̀gá àwọn ò approve ìwé kan wọ́n bá dẹ̀ lọ rí wọ́n dẹ̀ rí pé tòótọ́ dẹ̀ làwọn yẹn wá ṣó ti yé bẹ́ẹ̀ yẹn so but àwọn tí òun lọ bí iṣẹ́ déédéé yẹn náà báwọn náà ṣe fẹ́ fàìlì kíní wọn ọ̀dọ́ wọ́n lè fi hours tọrẹ ní Nàìjíríà you can dash them the hours so far you have employed them and the salary they always complain that the salary is not enough but I'm telling you again that nobody working that their salary is enough for them except in Canada here àwọn doctors bóyá salary wọn wà enough but àwọn ìjọba náà máa gba hell of tax lọ́wọ́ wọn àtàwọn engineer àtàwọn gbogbo tó máa ń ṣe construction road construction yẹn ẹ má deduct platform mi ẹ dẹ̀ má ṣe kíni torí àṣì ń bọ̀ àṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ni ó ti yẹ bẹ́ẹ̀ mhm. so ìgbà wo ni tax yín ní nàìjíríà ìgbà wo ni gbogbo nàìjíríà ní gbogbo ìlú ló máa ń sọ tax gbogbo ìlú èyí tí ò bá dẹ̀ san tax máa gba tax padà ìgbà wo ni tax nàìjíríà àtàwọn business people to one nàìjíríà tó múrí àwọn a lot of people they will just tell you on on Emma go. gbọ́ o <laughs> kó wo aṣọ lásán káṣọ yẹn kó kàn rí pé owó ẹ̀ ti rí bákan ẹ anything náà ń gba táàsì ń bíbá yìí o àwọn míì wà iléeṣẹ́ ńláńlá míì wà àwọn míì ti bẹ̀rẹ̀ business for long time business míì ti pé fifty years wọ́n san tax rí and that's why lè ṣe a lot of people they need connection in Nigeria they always look for connection if anybody tó bá you empower by they will be close to the person because closeness to that person náà kò ń ṣe pé benefit Nigeria o it's just to ruin the system just to destroy the economy at this area o ṣé o mọ̀ pé mo wá kí yín ọ̀rẹ́ ni people who have money in Canada who are related to the prime minister related to everybody they pay tax they will do it I won't go normal for sí lára jù but in our country they don't do it tax needed like let me tell you Quebec now I filed the one for Quebec and I filed the one for uh, federal Canada themselves the one for Quebec I want to should I show you the money they supposed to give me they say I'm owing <laughs> owó tí mo sẹ́ pé àwọn United Nations kan máa fún wọn nígbà tá a bá ṣe tán máa ń fún àwọn refugee gbà yẹn tèmi gbà ńgbà tí mo dé tán ní kí n dá padà yẹn the money they suppose to give me they say they deduct it they want to fún mi ní pé the money you suppose to gain o oh, the one Quebec suppose to give me one five wait where is the paper sef they send me they send uh, eh, you money one like that uh, that uh, Canada gave you that time they remove it from it first and then they had one from Hard more because they say maybe I'm trying to put one aside. The money, you know what they do? They said they deduct it. The money I'm owing, that money, tí wọ́n sọ ǹjọ́ pé if you don't come and pay quickly, they come and take your furniture. Tí mo sọ pé understand? The tax they're supposed to give me, they remove it. So tax is necessary. And you know what? It's always like my daughter now. Whatever mistake tabashi a tabade. My daughter will not do the same mistake. You understand what I mean? We are rising up every day, and then we are now they're teaching us how to be faithful and how to be honest and how to do things right. And some things not that because we don't even count it. Do you know why they said they want to take it back? Maybe that time they sent me to buy a car. You understand me? The car is not for me, but I put places on the social media. And that time also, I'm struggling to get car for my daughter, I mean for myself, for Kama Mafigun. We place that on the social media. It's not, it's, a, it's not brand new. But they will ask you that, okay, you came, it's not even long. You have a car. There are people that born here, some of them even don't have car. How did you get it? You pay tax. All the money they will give you before, they will calculate it. You have to pay back. That is it. Wọ́n ò dẹ̀ bí ẹrẹ́. Eh? You're, you're getting me? Are you getting what I'm saying? Uh-huh. They paying tax. The money one for the Quebec. They already use it. They the one they're supposed to give me back. And the money they are giving Papa is the money they are, you know, the tax way it work. You understand me? They take it. They take it from me now, the money. They use it to pay for the But It's not even totally. They still pay out of it. Just imagine if I spend like, if I base on that tax every year that I'll be getting the money, they'll be using it. Just what they have done now for the something. That I'm telling you, Nigeria also needs same system. Because they always complain that, ah, Iluleo, go to London. Everybody want to go to Canada, want to go to America, want to go to London, want to go to all this country. They pay tax. Wọ́n bí ẹ̀rí kò má tax people go. good people do go to jail because of tax especially if you celebrity when you earn a lot of money they know that you are big you have the money and you are not paying it's a criminal offense. but in Nigeria they tell you <laughs> like one woman like that prophet he said I give thanks to God a woman when you do good you will you receive good I say okay He said he prayed for one person in that last time in London. And in Nigeria, they pay, they gave her how many dollar? The money is like a billion. No? Oh. And she came out on the broad daylight and she exposed it on the media. People complain that time, you know, but táwọn èèyàn kọ́kọ́ ń complain nípa wọn. Kì í ṣàwọn nìkan o. out of that money billions eh, they build auditorium a lot of things like what i'm saying now a lot of people will be praying they also show me that a lot of people pray against me even some people one man light can do against me anybody that light can do against me to cause me to cause my children that evil you ask for shall fall upon you gbogbo shade gbogbo ilé òkùnkùn tẹ́ fi orin tẹ́ fi dọ̀tí koyen yẹn ẹ̀yin lẹ́ máa sùn that will not be my portion and my daughter portion But we see most of these people, a lot of people destroy, they are the system destroyers. They are still complaining about the things that have been destroyed. The people, they are crying for the system is being destroyed and they are the one that destroyed the place they are complaining about. They fight innocent people for nǹkan tí wọ́n ṣe. Àkàìmọye àwọn ba ń bá wa jà pe a kàn sọ̀rọ̀ pé wọ́n ń ṣe bẹ́ẹ̀ tá a bá ṣe bẹ́ẹ̀ yẹn kò They will fight you. You are the one that bring this person. Oh, you suggest this person to us. Eh, kiniko, kiniko. You are going to suffer. We are going to deal with you. They destroy the system. They are complaining about the system. No tax you. Oh. Let me now gist you again. Like um, employment insurance. When you are not working, when they pay you employment insurance. You know, when they ask me, because I don't even know, you know, Quebec has The federal government pay you employment insurance. Quebec will take tax from employment insurance. Employment insurance that you get, I mean that you collected from federal. Any money you collected from federal government, that the federal government just at you, Quebec will get your tax from it. You understand me? All this money, even if the government gave you Somebody in parliament or we have, he have worked with the government, he have stored the money so much, he have personalized the things. They are not, they are not used to pay tax. Paying tax in Nigeria now when you just, if this government, somebody can say, key government, because of one pay, everybody will be paying tax, everybody is compulsory. You will see the way they will be raining costs on the, pre on the president and the government. As if he's doing bad thing. And some of them, they will go to abroad, like me. When I come, when I was in Nigeria, I never paid tax okay it's not a ò when you go to abroad you pay tax we do pay tax so when we bring car to Nigeria tá a bá gbé mọ́tò wa wọ́n máa gbowó custom owó gbogbo tó bá ní ní tó bá ní ká san gbogbo ẹ̀ làwa máa san but i'm just telling you that ordinarily gbogbo èèyàn náà máa sọ pé you file your tax anyhow anyhow either you work or not you understand me but people so far you are in the system but many people they are not filing any tax they are doing business and they will oppress you the other day mo post kankan Consider yẹn bọ́n ṣe rí ṣáàtì mo ti post ẹ̀ ṣáà Um, fẹ́ post um, kí lorúkọ àbúrò gómìnà Èkìtì um, Fáyọ̀ṣe he said all of you you are going to pay your tax you are not paying your tax tax is very compulsory for a country that want to grow a country that want to be want to have stable life tí o fẹ́ jẹ gbèsè mọ́ tó fẹ́ kó máa benefit to fẹ́ kó máa san owó arúgbó tó bá yá tó máa fẹ́ kí owó lóhùn kó irú kan oríṣiríṣi nǹkan they pay tax gbogbo nǹkan tẹ́ rí wọ̀nyẹn they are paying tax from it i mean owó tax náà fi ń ṣe majority Quebec tax is much because they have more snow snow wèrè kan ò dágbére tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló kàn déédéé sọ fún wa níjẹta pé i'm going to come snow and it started we thought it's going to be normal because we believe they announced that snow winter is gone àti wà ní kí ni wọ́n máa ń porúkọ ẹ̀ ń sìn eh? spring god bless you darling àti wà ní spring so ó kàn déédéé bẹ̀rẹ̀ ni ló bá bẹ̀rẹ̀ sí rain ló bá bẹ̀rẹ̀ sí snow yìí ó ga ńlẹ̀ báyìí wọ́n bẹ̀rẹ̀ sí kó àwọn kan síta ẹ̀tọ́ sàn wọ́n máa bẹ̀rẹ̀ sí kó àwọn tractor àwọn contractor máa bẹ̀rẹ̀ sí gbaṣẹ́ again tí wọ́n máa ń kó yẹn contract ní gbogbo wọn tó fi ń kó yẹn so wọ́n ti ń sọ pé àwọn máa ń gba tax wọ́n máa ń wà ó máa their tax is killing because àwọn ló dà pé wọ́n ní snow jù ní the whole Canada according to are you getting me they pay tax they do what they pay tax but àwọn bàbá olówó wọn ìta bá dárúkọ wọn tó ní company oríṣiríṣi Nàìjíríà àwọn ìyàwó wọn máa mú ẹ lójú ni but wọ́n lè fi owó wọn yẹn kàn máa ṣe party lójoojúmọ́ kàn máa oppress yẹ and they don't pay tax even when the president wife is talking that we should not be we should be helping ourselves for oh, party ojoojúmọ́ o they be ṣé ó yá wèrè ní wọ́n kàn mọ́mọ́ Kekere kan jáde wọ́n ní kó lọ láàṣì wọn pé táàsì wo ni wọn ò dẹ̀ ní party any task tó bá ti ṣe any party tó bá ti ṣe ní nàìjíríà owó tó fi ṣe tax tó fi ṣe party yẹn wọ́n máa san tax ẹ̀ tó bá ṣe party ń bí ẹ́ nígbà yẹn torí pé morrison náà fi sọ pé kí n gbogbo yẹn padà because wọ́n believe pé bóyá mi ìsan task mi dáadáa tí tax mi bá dùn mí lára dáadáa ó yẹ kó yẹ kí n rí mọ́tò rà by now ti bá dé kó tiẹ̀ jẹ́ pé nàìjíríà mo ti ń gba owó inú ilé tí mo gbé yìí many times ni mo gbowó nàìjíríà ni mo fi ni mo fi ni mo fi sanwó ilé despite pé aṣọ mi tí mo wọ̀ nàìjíríà ló ti wá despite pé owó mi tí mo ná nàìjíríà ló ti wá tí òun ṣe system gan ni mo ti rí kọ̀ọ̀kan wọn kódà tó bá gbé aṣọ wá láti nàìjíríà tó bá possible tó bá rí pé aṣọ yẹn pọ̀ jù tí wọ́n bá ì tí ìrànwá san táàsì ẹ̀ orí ẹ̀yìn tó bá sọ pé wọ́n lo nílé o mà ra tẹ́lẹ̀ o ta o mà san táàsì ẹ̀ tó bá raṣọ ọjọ́ tí mo lọ sí mo rán wọn ní aṣọ kan ní Dubai ńgbà yẹn wọ́n ṣe gbede abájọ táwọn èèyàn máa ń purọ́ èmi ò ń purọ́ nọ́mbà sọ fún mi èlò ló bá dé ń bá kọ́ síbẹ̀ yẹn ṣé mo àwọn èèyàn dẹ̀ ti sọ fún mi látọ̀ òun yẹn kan fẹ́ rà ní Dubai pé kí n sọ wípé iye báyìí tó bá jẹ́ three hundred kí n sọ pé fifty naira mo ní kí ló dé pé iye tí mo rà á ni gbà tó dé bí gbogbo táàsì ẹ̀ ni wọ́n ní kọ́sọ̀mù gbogbo táàsì ẹ̀ ni wọ́n máa gbà gbà tí máa calculate ẹ̀ sí kò wọ́jà wọ́n ń tà níbì kan ní nàìjíríà bóyá wọ́n máa tà níbì forty thousand ṣé mo fẹ́ tà mo fẹ́ tà one twenty níbí báyìí nítorí owó tó ti bá dé bí ó ti ń wọ bíi one thirty wọn ọ̀dẹ̀ aṣọ wọ̀nyẹn kẹ̀dẹ̀ nínú gbá wọ́n máa tà bíi eighty hundred ẹ ti understand so o máa san tax are you getting what i'm saying o máa san tax wọ́n kó ẹrù wọlé sí nàìjíríà Eh? àwọn a lot of people wọ́n máa kó mi fact majority of hospitals ẹ̀ máa rí wọn yẹn kì í san tax wọn because wọ́n máa sọ pé mo máa declare nǹkan tó kàn ṣe rádaràdà nínú mọ́tò yẹn ni àná dẹ̀ máa kó a lot of hospitals wọ́n máa fi pa billion wọ́n máa fi kó wọlé people are making hell of money they are not paying tax and they be causing they still be causing the government and they are doing party anyhow tó bá ṣe party níbí òun ni mo fẹ́ sọ lẹ́ẹ̀kan owó táàsì wàá san tax orí ẹ̀ gbogbo owó tó ní kí n dá padà tó ní kí n máa gbà padà yẹn torí pé mo kàn wá bí ni do you know what mo wá ní mo ra mọ́tò tí n ra mọ́tò yẹn mo kàn fẹ́ fi mọ́ mi dùnnú gbà yẹn because of what happened to her ó ṣe ogun tí ogun tí mo <laughs> ogun tí mo jà òun ló lọ yẹn tí n bá ṣó kó tiẹ̀ jẹ́ mi ìgbọ́dọ̀ sọ kó kàn ṣó nǹkan tí nísìnyí kó nǹkan tó ti rà tó ti pẹ́ o you pay thousand kò máa pẹ́ ah, how do you you oníbàtà tó pọ̀ báyìí ṣé o sọ táàsì ẹ̀ ṣáá bí ò wá bí ò dùn kankan problem kan wọ́n bá wá nàìjíríà gọ́ọ̀mẹ̀t mi ì lè sọ fún aráàlú bí mi ṣe ń sọ̀rọ̀ ẹ̀ mi ì lè mi ì lè mi ì lè fans aráàlú i cannot be they cannot love me àfi tó yẹ pé wọ́n bá kọ́ pé go abuse pastor for them go abuse this person for them kàn dẹ̀ ra crowd fún mi attack this person for them we are we are not a terrorist we are not an attacker that attack people you understand me we say the truth. ẹnìkan ní madam ó ní you are correct madam I brought clothes from Nigeria and Quebec collected tax for me <tsk> oh God Quebec <laughs> Quebec <laughs> Ọlọ́run they collect tax for anything you wàá kàn máa ṣe pé wàá kàn jó irú bẹ́ẹ̀ ṣe máa jó sí ẹ máa jó wàá kàn máa jó jù kó aṣọ tí mo nílé tó bá ní kó máa wọṣọ kókò tí ẹ òun ti ni wọ́n máa wò pé èló of recent gbà tó di ọ̀rọ̀ tax báyìí gbogbo orí facebook mi orí gbogbo website mi ni wọ́n ń wò ọlọ́run ló tiẹ̀ ní pé wọn ò tí ì rà kọ́ ọ̀rọ̀ tí wọ́n ń sábẹ́ yẹn wọ́n máa wo gbogbo ẹ̀ tó jẹ́ pé and some country wọ́n ì máa fún ẹ ní grace pé òkè tí owó certain owó kan tó bá gbà tí ò bá tó tó bá ti make owó to certain level they will leave you wọ́n yí bíbà wọ́n máa dẹyìn mú ẹ náà ó I was surprised the clothes, Papa. the money wasted the cloth that clothes, eh mo majority tọrọ ó ìwà nínú lára yìí sì wà nínú ilé mi torí nígbà míì tá bá jókòó tá bá sọ pé báwọn èèyàn ṣe máa wà ní London àbí tó máa wà níbi kan tó máa máa polówó aṣọ yẹn tó bá kàn platform wọ́n máa jókòó tí ẹ̀bí pé nǹkan gidi kan ló ń ṣe ni <laughs> bẹ́ẹ̀ ni wọ́n tó polówó aṣọ tẹ́ pé gbogbo ṣọ́ọ̀bù yẹn bóyá kò tiẹ̀ ju iye kan lọ wọ́n máa jókòó tí ẹ̀bí pé nǹkan gidi kan ló ń wo torí ẹ̀ lẹ́sẹ̀ rí ẹni tó bá ti wà ní Canada orí ibi kan báyìí ibi cutting báyìí ibi tí cutting yẹn ò ti straight ó ti yé bẹ́ẹ̀ tí ò ti straight ó ti rún lọ́ máa jókòó sí ẹ lọ wo majority yàtọ̀ sẹ́ni tó bá kàn ti pẹ́ tó kàn fẹ́ jẹ́ pé kò kí àwọn kọ̀ọ̀kan wà tí kò ṣe ti understand they don't like bẹ́ẹ̀ rúkọ bẹ́ẹ̀ but ẹ jẹ́ ká continue pé Nigeria also need this kind of life it will put our things straight because that's why làwọn èèyàn míì ṣe ń jalè that's why a lot of people in Nigeria also dey because of oppressor uh, dey people oppress people ìgbà tí màmá yẹn máa sọ̀rọ̀ ńgbà yẹn torí pé àwọn máa sẹ́pà àrówó lẹ́sàn ni but àwọn ráàánú gba àdúrà wọn dẹ̀ gbà wọ́n gbàdúrà dáadáa ni wọ́n ṣe fún wọn lówó ni wọ́n ṣe sọ́ngbà yẹn gbà táwa dẹ̀ máa sọ ta máa repeat ẹ̀ bí pé bóyá ṣe ló máa jọ pé arúdù lójú wọn àdúrà àwọn kan ló bá yẹn gbà mí là máa ṣe sọ pé òkè ńgbà tó yẹ pé gbàdúrà àwọn àìtán fún yín ní kíní kan bílíọ̀nù owó nàìjíríà tán kó fún yín tẹ́ẹ̀dọ̀sán táàsì tó yẹ pé owó tán yẹ kó fi tún nàìjíríà ṣe tán kó fẹ́yìn personally tẹ́ẹ̀ láàánú lẹ rí gbà now ẹ gbàdúrà fún nàìjíríà kò dára tí wọn bá ṣe àwọn nǹkan báyìí ka ọ̀rọ̀ tá à ń sọ wọ̀nyí nàìjíríà ò ní lè bẹ́tà tí a bá ṣe right yẹn à ní lè get right answer. ayé ti mi kò ṣe rọ mo lè fi wọ̀nyí toríjọ tó bá rí lẹ́tà tí kùbẹ́ẹ̀kì federal government ò tí ì mú tiwọn wá kùbẹ́ẹ̀kì mo ṣe jẹ́ tèmi wọ́n sáré pìpẹ́ ni pápápápápápá wọ́n kàn dídọ̀ tẹ̀ nínú kàn yọ owó mi ni pé mo jẹ wọ́n lówó èló ló kù wọn ò tí balance iye tó kù sí ẹ fún mi rìsíìtì ó pẹ́ ti yọ owó tàṣẹlẹ̀ ti fi dí owó owó yẹn kẹ́ fún mi rìsíìtì ẹ gbọ́ kò bẹ́ẹ̀kì torí ọjọ́ tí màá máa ṣe náà màá kàn sọ pé ẹjọ́ you did not fún money from the money that money you said you want to collect you are not giving me receipt o let me get the receipt ó ti yé although the receipt is my ìwé tí wọ́n ti eh, assessment tí wọ́n ti mú wá òun náà ni receipt ẹ ti get me a lot of them wọ́n gbé wọ́n ṣó gbogbo wọ́n kàn sọ òjò tí òṣù tó rọ̀ they are source of income wọn ò ní mọ̀ tí n bá gbé owó ńlá kan dé ìlú ìlónìí tí n bá lọ nàìjíríà tí mo gbé owó ńlá dé mo gbọ́dọ̀ mú rìsíìtì nǹkan tí mo ta àti nǹkan tí mo ṣe rí owó mo gbọ́dọ̀ mú ká fi ṣe báyìí people do have money but you have to the way you get it, has to be shown. But today, like in Nigeria, everybody take the government for granted. And they be cursing. One of them, I know a lot of people. The government is not good. The government is not good. The government, A lot of people will show their cars like this, lusty cars. A lot of àwọn mọ́tò crazy cars. A lot of people will even tell you that yesterday, oh, you know what? I just got a private jet, yo. Day before yesterday, I got another one, oh. Do you know what? None of them pay tax, yo. Tax Nigeria. Only i pay about five hundred back to the government èmi ò tiẹ̀ san ìgbà tí mo sanwó gbà mo san three hundred something i pay three hundred something no the money i pay was they said is it custom they want to charge the dollar american dollar ní àbí kankan i just know i pay a lot of money also that day. ọjà aṣọ yẹn sú mi ètò wá pè fún you know kó bá dé báyìí kó ńgbà yẹn báyìí tá à ti mọ̀ ẹ mọ̀ pé ńgbà kan tí bá ti dé báyìí kọ́ máa bá yẹ o lélẹ̀ yẹ o lélẹ̀ yẹ ẹ o lélẹ̀ yìí wàá tó lọ ṣe iṣẹ́ díẹ̀díẹ̀ táwọn èèyàn fi manage mi òtún lélẹ̀ wàá tó máa ṣó mi wọ́n máa kọ̀ tẹ̀lé ẹlẹ́yìn báyìí ni nígbà yẹn táwọn èèyàn máa ń sá kó òǹbùkù bẹ́ẹ̀ kí mo ṣe wàá mọrí sìn táwọn èèyàn máa fi ń sá because ní àwọn òbòmíràn wọn kì í ṣe bẹ́ẹ̀ náà dojú léyàn bẹ́yẹn but ibi báyìí gbogbo nǹkan ló máa san tax tán bá dàṣẹ ní Bible gan wàá san tax, orí báìbù tán dàṣẹ yẹn ó máa san táàsì kí ló kàn so ọ̀rọ̀ ọ̀dọ́ ẹ jẹ́ ká gbẹnu kó lọ́rọ̀ kò fẹ́ we are talking about Nigeria now na Nigeria all the company a lot of in fact tí Nigeria bá ń generate the generation owó tó wà ní Nigeria tí Nigeria bá tax àwọn tó yẹ kán tax títà àwọn Nigeria bá ń san tax you will not borrow too much even when you borrow the Nigeria will be so rosy like that àwọn olóyè ṣe rí pé excess pọ̀ lọ́wọ́ àwọn èèyàn gan a lot of individual personal people they have a lot of excess with them and the excess yẹn tó bá wù wọn ló máa fún tó ti yẹn mẹ́yẹn tí ò bá bá ò fún wọn wọn ní fún ẹlòmíín ẹlòmíì máa mẹ́kẹ̀ yọ̀ sí ní àwọn tó wà lọ́wọ́ nàìjíríà yẹn wọ́n lè mẹ́kẹ̀ ẹlòmíì ní wọ́n lè mẹ́kẹ̀ wọ́n kàn wò pé ọmọ kékeré yìí ó dẹ̀ ṣe dáadáa fún mi gan o mo dẹ̀ like ẹ̀ mo kọ̀ dislike eléyìí ni àgbàlagbà ni bọ̀dùmá gbé ọmọ kékeré lé lórí wọ́n dẹ̀ fi owó ńlá yẹn wọ́n dẹ̀ wọ́n dẹ̀ tó ayé tibẹ̀ yẹn ṣe ọmọ kékeré yẹn wọ́n dẹ̀ gbé lórí àgbàlagbà yẹn owó tó dẹ̀ fi ń ṣe kíní yẹn kì í ṣe owó wọn àwọn excess yes owó tó fi ń ṣe àwọn kíní yẹn kì í ṣe owó wọn I still tell you àwọn tí ò san tax wọn ò san owó fún ìjọba anybody tó bá ti make owó ní ọ̀dà ìjọba kí ìjọba ní orílẹ̀-èdè ibi tó bá wà tí ò bá san owó tó dẹ̀ make tó dẹ̀ live good ó lè ní àyíkẹ́tì mi ó lè ní bí amúrọ̀bà náà ló ṣe rí ní of recent bí wọ́n ṣe ń gba táàsì tó ní kúbẹ́kì wọ́n ní kò tí ì tún tó àwọn èèyàn títí wọ́n tún ti já ọgbọ́n àwọn èèyàn ẹ̀ mọ̀kàn tó ní sọ they debate and I saw the news also and my daughter also told me that they debate that they want to change everything they want, even wọ́n fẹ́ máa gba cash ní Quebec bóyá Quebec àbí the okada okadada or Quebec wọ́n nítorí pé táàsì owó tí àwọn ń gbà wọlé pé báwọn ṣe ń gba táàsì tó yẹ pé kò tí tó pé àwọn míín sì ń rí excess pé wọn ò fẹ́ kẹ́nìbọ̀dì san cash Money shop wọn ni wọ́n ṣe máa policy yẹn jáde they are working on it the policy they are still working on it that tó bá lọ bóyá maybe ẹnìkan kò ra nǹkan wá sọ pé o ní káàṣì tán fi ń rí káàṣì display yẹn tẹ́ pé tí wọ́n bá rí ti àkáǹtì ẹ wọn ò lè rí ti ọwọ́ tó bá kó dání wọ́n ní wọn ò ní fẹ́ gbà kẹ́nìbọ̀dì ra kó they don't want anybody to use cash the policy they are working on the policy is still going to oyinbo awaye ní kubeki that you cannot buy anything with cash and they don't want you to receive cash it has to be by card by card by everything transfer anything about get by card by transfer everything will be monitored everything will be cleared everything will be open really yes correct so Nigeria need that so policy the policy like like that and again let's go let's leave that and go to another EFCC EFCC on this tax issue the EFCC also can help Nigeria although in Nigeria there is a tax collectors they have tax tax office in Nigeria he has been in existence or at least mo mọ àwọn tó ń tax office last nineteen eighty something ṣe ti yẹ yín but they don't all those offices we have them in Nigeria but they are not function. The function is like some people are working, they're collecting some tasks that belongs to government, also making it personal. Because I remember 90, 92, there's one guy, come by Timo Mori, ni, um, ni island here. I one pé wọ́n ní tax office kan ní island bóyá níbi close to Igbo Shire àbíbo ni ó ṣàwà lẹ́kọ̀ọ́ níbi surrounding kò jìnnà síbi eh, makati nkankan bẹ́ẹ̀ so this person i'm not mentioned any name ó ń ṣiṣẹ́ níbẹ̀ ń gbà ẹ̀ ó tún wá ní ọ̀rẹ́ kan tó ṣiṣẹ́ ní nitel all these guys ngbà yẹn wọ́n máa ń rí owó owó tax wọ́n kàn máa lọ báwọn èèyàn owó tó yẹ kán remit sábòjọba they get it owó nitel àti owó tax àti gbogbo ẹ̀ báyìí wọ́n gbà á people are making their eh, embezzle it wọ́n fi make a personal all these offices and moreover wọ́n gba salary o these people dey collecting salary they pay them tó bá dìgbà tó máa retire náà wọ́n máa gba gratitude wọ́n máa gba retirement but before then they use the money because ládùúgbò wa ní boys night papas night àti girls night so gbogbo bẹ̀yẹn wọ́n máa sọ àwọn ìmọ̀ pé àwọn boys ó dé àwọn big boys ló máa ń wá síbẹ̀ yẹn àtàwọn ọmọ olówó àtàwọn ọmọ tó wà àwọn bí ọmọ president ńgbà yẹn hmm. in fact ọmọ president wo ló jábọ́ nínú plane nígbà yẹn tó kú o nígbà tó ń bọ̀ ní boys night ṣé ọmọ Abacha ni ọmọ Abacha kan tó ní plane crash nígbà yẹn boys night ló ń bọ̀ ṣe to understand ibẹ̀ náà ni mo sọ pé gbogbo àwọn ọmọ ọba Èkó wọ̀nyẹn bí àwọn elérò onírú Elégùṣì àwọn gbogbo àwọn ọmọ wọn ń gbà yẹn majority àwọn ẹ̀ so anyway ṣá. Sure. We have offices. All these people, they are not generating the money. A lot of rich people in Nigeria also, that is the money they are making from us, from Nigeria. And that's why today they are fighting seriously. Just imagine kẹ́ kàn lọ gbé kan jáde nínú wọn tó ti gba gbogbo owó Nàìjíríà tó fi sọ di títẹ̀. Kẹ́ wá sọ, ó máa bá gọ́ọ̀mẹ̀ntì ẹjà kú ni. Ó máa ó sponsor war against ìlú a máa ṣe ń gbà yẹn a máa condemn ìjọba yẹn máa rò bóyá ṣe ló hate ó like aráàlú wọn ò ní actually nǹkan tó ti cause into the system and àwọn innocent àmì àwọn novice wọ́n máa wè pé ókè o ẹni ìwé yóò kàn láìka àwọn ni ó láìkì mẹ̀kúnnù ọ̀rẹ́ mẹ̀kúnnù ni ọ̀tá mẹ̀kúnnù a máa pe rẹ̀ lọ́rẹ̀ mẹ̀kúnnù. offices yìí tax is very compulsory they should make it available very very every tẹ́mi bá padà wá sí nàìjíríà tí bá ṣe business If I earn money, I promise to pay tax. The, because it's already in my blood. It's already in my blood from system of Canada now. I learn it. Although it's not Canada that I learned that from. It's also happening in South Africa. Although South Africa, excuse me, South Africa tax is different from Canada tax. Majority of tax in Canada, in South Africa, they pay back most of the times they pay back but we are not talking about that today okay when you have business you have those um, àwọn business tí ò tí tóbi púpọ̀ To tó bá to ìtò tóbi náà it depends on what you make sure you know because accountant ni ẹni tí mo bá ṣiṣẹ́ ṣe ṣe yín bàbá is an accountant so Nigerians if I promise today if I come back to Nigeria and I'm shorting, maybe I'm going and coming. If I'm making business in Nigeria and I'm making money in Nigeria, I'll pay my tax. So don't believe that, oh, because it's not making money in Nigeria or because it's not making money, that's why it's talking now. I'll make money because I'll make money and I'll pay my tax. And I'm, I'm telling you, I'm not saying that because to bring people down. I'm doing it for people to do the right thing and we can get the right answer. It's, it's, it, it's necessary to start teaching yourself good thing before it's too late so that your children now got tó máa ń sọ your children will pay for it this task of a thing is going to be ó máa wá sí in existence ní Nàìjíríà Oh, like Ọlọ́run máa wà ní kíní kó wá di pé ah, my mommy is not paying tax o how will I be paying tax here now my daughter she cannot tell me that ah, I am not paying tax and ah, my daughter will not pay tax she pay tax she also pay tax you understand me let us teach ourselves to do the right thing okay ẹ̀yin EFCC ẹ kú iṣẹ́ o àwọn èèyàn fẹ́ wọ́n ti ẹ̀ ti ń sọ mo ṣáà rí i pé wọ́n ń sọ̀rọ̀ Bobrisky I cannot talk about Idris okay because she's never my friend and I tell you authoritatively either people kò sí nǹkan tí àwọn èèyàn lè kò mí ilẹ̀ ní kò lè di ọ̀rẹ́ mi lọ́la so kò dẹ̀ bó ṣe wà yẹn ó láwọn tó fún lówó rí mi ò gbowó lọ́wọ́ mi dẹ̀ ni mo fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ ọ̀rọ̀ tiẹ̀ kò dẹ̀ lè jẹ mí ní nǹkan àwọn èèyàn dẹ̀ sọ pé why is it that Bobrisky náà wá lò fún scapegoat ẹ̀yin EFCC àwọn tí wọ́n bá ná owó yẹn náà fún let me read you or something i'm coming ní ìwọ̀n kan tó ń pè let me read if i read it i will be able to to be. ṣé message. sáwọn òkú bẹ́ẹ̀ kì í sẹ́ẹ̀dì sí mi yẹn ìmí ìtú ti wọlé in ago me i don't know for them. mi mọ̀ nǹkan tí mo sọ nínú ilé yìí let me share it I will listen listen to it ọ̀rọ̀ mi gùn bí gò màgí. Please excuse me. so àwọn mò ń bọ̀ mú wá EFCC àwọn. I'm coming here jọ mo wá EFCC page yẹn ni mo ń bọ̀ mo fẹ́ change lórí page tí mo wà I want to change my orí sábà tí mo wà ń sìn I want to change the place. àwọn tó ń ṣe gbọ́mọgbọ́mọ yẹn oppressor bí àwọn tó kówó tí wọ́n san táàsì dání ṣé mọ̀ pé táwọn èèyàn bá ń san táàsì ẹ̀mọ̀ pé wọ́n máa fi orí pamọ́ ṣé mọ̀ ni wọ́n máa gbé gbogbo nǹkan pamọ́ débi pé wọn ò ní jẹ́ kí gbogbo ìjọba máa rí gbogbo nǹkan tó bá ní débi pé àwọn ọmọ kan máa jáde síta wọn máa fẹ́ lọ máa jalè wọn fẹ́ lọ máa bẹ́ orí èèyàn láti máa ṣe nǹkan tó ń bá ṣe tax àtàwọn tó nílé iṣẹ́ àtàwọn tó bá ṣe fíìmù àtàwọn celebrities àtàwọn businessmen àtàwọn business women àtàwọn civil servants àtàwọn contractor ẹ gbogbo pátá ló dì fún tax everybody everybody was pay tax everybody must do what must pay tax. ẹ kó sì lọ jọ àwọn tí ò jẹ́ nǹkan tó máa sọ pé wọ́n jẹ́ mẹ́wàá ẹ jẹ́ kó sì lọ you have nothing to offer me it's fake life. Let me see. bẹ́ẹ̀ bá dẹ̀ san tí ò bá dẹ̀ san tax tó ṣe nǹkan o so mo ń bọ̀ níbo ní EFCC wà mo fẹ́ kà ó dẹ̀ ni mo dẹ̀ fẹ́ hàn ah, péèjì kíní mi kàn ti kún lẹ́ẹ̀kan ni ó ń sùn. Come, i dey come, i dey come. okay mo ti rí Idris ìpẹ̀lẹ́ okay ilé ìjẹ ti pẹ́ díẹ̀ ó ní corruption is a serious epidemic that did that deadlier than a pandemic, deadlier than pandemic. Hold on, let me use glasses. Corruption. All these people are not paying tax also. They are corrupt. All right? They are corrupt. People want me to talk about Quebec. Àti mo ti sọ̀rọ̀ Quebec mo ti ni mo sọ yẹn help ó ní corruption is a serious epidemic that did, I mean, deadly that deadly than a pandemic Ooh. it is affected has been very chronic infected has has been very chronic. We seek collaboration from the public to stop it from becoming catastrophic. Ooh. You see? You want to stop it. You can see? Hmm. Mo ti ní kíní láti sọ láti bíjọ́ mẹ́ta. Látọjọ́ tí mo ti tán ti file, file, yẹn nípa tax tax tax tax. I want to talk about this for long, you know? Ó ti tó bí ọ̀sẹ̀ kan nígbà tán ti sẹ́ndì kíní fún mi pé wọ́n ti fi owó tán máa fún mi ní Quebec wọ́n ti fi dí gbèsè tí lára gbèsè tí mo jẹ o ẹ understand me? So And the AICC Nigeria now saying corruption is a serious epidemic. It's part of serious problem we are going through in Nigeria. On this one, I cannot be a friend to the citizen because they will see pé She olórí eléyìí bàjẹ́ ni eléyìí ń sọ̀rọ̀ kí ló ń ṣe gan At times, eh, things happen to you so that you can teach people. A lot of preachers today who are now preaching good things because they are falling to some things that are not good and they first suffer it and they been that thing tí wọ́n ti ẹ̀mí the trouble they've been through now being their teacher now woman tó bá jáde they will become a teacher you understand me so many things happen if we are not facing many things also we may not be telling them and if we don't face some trouble also from back home and then today we will not find ourselves here I will not be talking about it and also in the beginning it may be tough but it's a good one every country that pay tax that also have this routine is part of things that that allow sweetness in their system are you getting me so corruption is a serious uh, epidemic o oh. àìsàn burúkú tó le ni ìzẹ́dílá ó ń pa èèyàn ó ń pààyàn ju pandemic lọ you understand me ṣe mọ̀ pé gbà coronavirus yẹn wọ́n ní everybody has to be Very, very careful. So it's even dangerous at that time. And that is why you are see a, a system that this corruption is fighting, affecting. They, they will be going through, They will be going down. It happened, corruption happened anywhere in the world, but not like our country. That people will steal money, they will display it. They will carry some things that is not no receipt. They will still be using it. They will do things that is not right and they still be boasting of it. Do you understand me? So, I'm not saying Nigeria is low, but what is happening in Nigeria, we have no shame about corruption. Anybody that is corrupt in this country, they will be hiding it. If it's open to the public, the way they will nail you, you will not forget your life. You will regret your life. The police, the CID, the detective, There be everybody, I want all those AI something, they go after you. You understand me? But the people who are corrupt, corruption who are very corrupt in our country, they believe they will hold the police. They believe they can buy them. If they want to go through custom, they believe we bribe them because those one will need money. If they want to go through migration they believe they need money more than their salary they will buy them if they believe they want to go through soldiers they will buy them because they believe they need more than their their salary you understand me now they destroy the corrupt the system and the majority of problem we are facing today is corruption in our country even when you see people with a diabolic cutting people's head àwọn tó ń spiritual yẹn do you know what they are also corrupt corruption get to that level Because before they started killing like that, before before, like 80s like that, they do ritual. But it's not as common like this. But because that time they are not copying it, people are not so, I mean, people are not copying it. Nigeria will love to do things that is bad and we want to go scot-free. That's one thing. They love to do good thing, a bad thing, and they want to go scot-free. I love Nigeria for that. I tell you, I hate them. Nigeria want to do bad thing, and go scot for it and clap. They want people to clap for them. You understand me? Like now, Idris yẹn tó ń sọ yẹn. After ìgbà tó ń ti sọ̀rọ̀, listen o. After when they, they pass this judgment, I think early this year, is it early this year or last year? Tí wọ́n sọ pé the money of Nigeria must not be. Let me even read this, this uh, something self. let me just finish the I mean I mean Naira abuse Lagos State Lagos court convict Bobrisky the fee fear sentence till April 9. I know that they already they've been saying that oh it's not only Bobrisky oh why is it only Bobrisky that I mean only Idris that they are um, trying to use as a scapegoat now you know let me tell you about one thing about the government the government also Nigerian governments they still respect so far they know that somebody is close to this person they still respect that person rest Nigeria government also I'm sorry to say this they also put they also respect the corrupt the I mean, the corruption the people in, that are doing corruption the government maybe the government before they get to power also maybe one way or the other they too are not free from it maybe that is why they too are also supporting systematically because even once they persuade ọ̀rọ̀ ti bọ̀bọ̀ yẹn all many things that the Bobrisky is doing that is not in the system of Nigeria it mean he's slapping Nigeria but one thing I know about them if they know that I know Bobrisky is close to some people that they still respect I don't know the person you understand me because he have been in the system and doing this rubbish for a long time are you getting what I'm saying so now if the government want to fight you because they don't want to fight that person directly that they know you know Maybe they know that person and you too, you know that person. They want to respect that person. They don't want to see. They want, don't want to come direct to that person that I ah, disrespect you. I will want to affect you do it. They will not look for another way. It has happened to me. And that's why I know that time that when they sue me to court here in Canada, I was sued to court by the government, by some people because they say I say no to some Kenyan. They sue me, but they use somebody. Are you getting me? They use somebody. So These, all these charges they are giving to Bobrisky right now, he has been committing that sin for long. And the person already tó náwó yẹn náà fún, abusing the note, Nigeria note, the person also should be arrested as well. You know, the one before the, the law came to in exist, I mean, came to to life. She life ni ma pe, in existence, life running. Whatever you've been doing may be forgiven. But the moment the law are being passed, and even though the son of that person that work in the FCC, if you commit that law, commit that offense, it should be charged for it. Because if you respect your father, like when I, I used to tell my daughter that if I don't tell you anything, if you do it that thing, is you are, maybe you are not being taught about it. You have not, it's, in, it's, it's, it's, it's new to you. But if I tell you something, and you know that if you do it, it's a, you know, you know it's an offense to me. And also, God can see like offense to me because already won by that. Okay? Now, my daughter, example, she has to work and be diligent in that area because already at one come about DHSC. So if you are close to somebody, and the government said, okay, oh, even you are close to this government, And they said they don't want this thing. Only princess, only, no, let me know. Only good evening, ma. Ẹ kú iṣẹ́ látàárọ̀. Me, I don't understand what you mean. Are you getting me? Ọ̀rọ̀ mo ń sọ iṣẹ́ ni. Ọ̀rọ̀ mo ń sọ ni. You don't pass in, you don't pass in, I mean, insult to me. Okay? ohun tá a bá ń sọ lórí ètò yìí ni kò sọ̀rọ̀ mọ́ pé ẹ kí ló ń sọ tí ò kọ̀ iṣẹ́ ni iṣẹ́ là ń ṣe so don't say that kó máa sọ pé ẹ kúṣẹ́ látàárọ̀ ìwọ náà kú àìṣe látẹ̀ẹ̀kan tó ṣẹ̀ dé ó ti yé tí wọ́n bá ti pàṣẹ òfin pé òfin yìí wọ́n ní ìlú tí òṣòfin kò ṣẹ̀ṣẹ̀ ọbẹ̀ tí ìyálé ilé òbá kì í ìbálé ilé òkùnbá kì í jẹ ìyálé ilé òkì í sè ọbẹ̀ tí ìyálé ilé baálé ilé ò kì í jẹ ìyálé ilé ò gbúdọ̀ ṣe ìyálé ilé tó bá ń ṣe ọbẹ̀ tí baálé ilé ò kì í jẹ ó ń fojú di baálé ilé ẹ̀ ni tó bá lé síta àbí tó bá gbẹ́ lómi lè lórí àbí tó bá dì pẹ̀lú ẹ̀ lórí nǹkan tó ṣe yẹn kò sí nǹkan kan tó ṣe tó fi ń yan okay a lot of them wọ́n ń ṣe wọ́n ní òfin wo ni tó bá ti fòfin sílẹ̀ òfin wo ni àwọn gangan tó bìlífì pé kò yẹ kó rófin yẹn ló máa rófin yẹn ẹni tó bá ti bìlífì pé kò yẹ kó rófin tí ò yẹ kó tó dẹ̀ ń ru ó ló yẹ kó jìyà ju ó ti yé you should have that thing at the back of your mind that okay oh, o fi yí o tó bá máa ṣe ń sin wọn ni wọ́n fi bó ṣe ń ṣe tẹ́lẹ̀ wọn ni wọ́n fi mú but ìyá bó ṣe ń ṣe ní ọ̀n tí ò ṣe tí ò yẹ kó ṣe ní àwùjọ yẹn wọ́n máa fi jẹ́ náà systematically bí ìlú ìjọba nàìjíríà ṣe ṣe nìyẹn that ìjọba ẹ má bínú sá o ìjọba àbẹ má bínú má o ìjọba obìnrin wà bẹ obìnrin ọkùnrin wà ìjọba nàìjíríà máa ń fẹ́ fi system wọ́n máa ń dàbí pé wọ́n máa ń fi system ní ọgbọ́gbọ́n la máa fi ń sá fún màálùú ọgbọ̀ngbọ́n ni wọ́n máa ń ṣe bí pé wọ́n fẹ́ fi sá fún màálù àìtẹ́yíká la máa ń fọwọ́ bò ó tí a bá ti tẹ́yíká wàá ṣí ọkọ̀ ó fẹ́ ká yín ni ó ká ó ń ṣe ìwá ká èwo ni ká máa pẹ́pẹ́ ká máa ṣe fẹ́mi ọjọ́ máa ṣe ẹnikẹ́ni tó bá ti fẹ́ tún nǹkan ṣe ó máa jẹ́ ni tó fẹ́ káyé ọmọ ẹ̀gán ṣe tó fẹ́ kó wà kó wà obedient like kó gbúdọ̀ wà kó gbúdọ̀ wà straight ó gbúdọ̀ jẹ́ni tó jẹ́ pé ẹni tó bá ń kọ́ ìlú tó máa dá ẹni tó máa lè kọ́ ìlú tó máa jẹ́ kó dúró bó ṣe fẹ́ kó rí ẹni tó dájú ni ẹni tó fẹ́ kí ọmọ ṣe dáadáa láyé á jẹ́ ẹni tó jẹ́ pé ó máa lè wà street either you obey me or not you understand me ẹni tó bá fẹ́ kọ́ ọmọ yè lẹ́yìn tó bá gbàdúrà ó kàn ní fi ọmọ lẹ̀ kó ní ṣe anything tó bá wù kò sí ọmọ kankan tí ò ní fẹ́ ṣe yamayama ìyẹn náà mí pé kò sí orílẹ̀-èdè táwọn sítìsì wọn ò ní fẹ́ ṣe bó ṣe wù wọ́n yàmàyàmà are you getting me what i'm saying kò sí ẹ bá hate me ẹ bá like me that's your shalala and if you don't want to do it don't pretend to people and if you want to do it do it don't do this one leave this one wọ́n ní wọn ò fẹ́ kó tẹ owó nàìjíríà mọ́lẹ̀ gbogbo wọn ló máa ń lọ saudi mo promote nílùú dubai dubai lọ bíi ti saudi ni àwọn tó fẹ́ kọrin lórí stage máa lọ gba permit fún wọn wọ́n dẹ̀ sọ fún wọn wọn náwó lórí bó ṣe ń ná bó ṣe máa tẹ owó wọn mọ́lẹ̀ owó dubai àbò owó dọ́là àbí nǹkankan ẹni owó you can't just be pressing kó máa tẹ̀ mọ́lẹ̀ bó ṣe ń tẹ̀ mọ́lẹ̀ ní ọ̀dà ní nàìjíríà ó wà nínú lọ́ọ̀ mo ti ṣe dáadáa lẹ́ẹ̀mẹ́ ní dubai you must not even that all you want to give money you want to give money you want to sọ fún yín gan even law against the law you must not drop their money on the floor and you must not even stray money on this on the pulpit I want to buy ṣe gan want to break law ni ẹ lọ bèrè dáadáa kò ṣe pé ìtí ìjọba your àti agbára táwọn èèyàn máa your fi àgbàlagbà ṣe wọ́n máa fi yànyàn jẹ ni in tí àwọn èèyàn máa ń fi àgbàlagbà ṣe wọ́n máa fi yànyàn jẹ ni. in tí àwọn èèyàn máa ń fi àgbàlagbà ṣe wọ́n máa fi yànyàn jẹ ni. òun náà ni pé wọ́n gbé òfin ìjọba sílẹ̀ òfin ìlú sílẹ̀ wọ́n ní òfin yẹn bá ṣe fẹ́ kìlú wá rírè because wọ́n notice àwọn kankan tí ò dá ń bẹ̀. àwọn èèyàn dẹ̀ máa sọ pé ànígbà ànígbà ànígbà what for? what you are doing? It's not helping the country. Showing it that you just money. It's not helping. And whatever you are doing that is not helping the country, you stop doing it. Eku share iṣẹ́ àtàárọ̀. Ẹ kú àìṣe o. Mo bọ̀ kì í ṣòun nìkan ìtọ́kànṣe náà ni wípé ńgbà tó ń sọ ń sìn wọ́n ní ẹ ó máa ìdà kó lọ fún ẹ̀wọ̀n six months or kó san fifty thousand imagine ẹ̀wọ̀n fifty thousand wọ́n ní wọ́n ṣáà wọ́n ní wọ́n drop money laundry nínú ẹ̀ ọ̀dọ̀ money laundry yẹn ó máa ní money laundry but òun kọ́ ló máa kọ́kọ́ ní money laundry àwọn tó ní yálàyà money laundering wọ́n wà tán tó ń sọ tán tó máa ṣó ẹ̀ lórí mídíà anyway lórí ọ̀rọ̀ ẹ̀ kò sí tó kàn mí anyway I tell you kò sí tó kàn mí there is nothing kò ń ṣe business mi kẹ́nìbọ̀dì má dẹ̀ halẹ̀ mọ́ mi you hate me na your problem you like me na your problem ẹnikẹ́ni tó bá ti kórìíra mi ọlọ́ba mi kórìíra ẹ̀ tọmọtọmọ ni kò kórìíra ẹ̀. Thank you. Some things are not good in our system and we want to leave it there. Ó dàbí ẹni tó sick ni. Oríṣiríṣi sickness lè wá efficient bẹ́ẹ̀. Ẹni yẹn kò ní pẹ́ kú. Òun ni wọ́n ṣe pariwo ni Nigeria is dead. Nigeria is kìnìkan kìnìkan kìnìkan àwọn nǹkan míì wà kì í ṣe àdúrà nìkan ló máa ṣe o the way we talk now is a prayer i mean it's not the way ìtàṣe sọ̀rọ̀ sí àdúrà náà ni we are sending the original ọ̀rọ̀ yẹn síta tá bá ṣe right a máa get right answer ọmọ tó bá ti fẹ́ràn èèyàn tó bá ní màmá mi bàbá mi kò fẹ́ràn kínní ẹlòmíì gan tó bá sọ fún pé kó wá ṣe nǹkan tí ò dáa and my mommy will never be proud of me that time tọmọ mi sick yẹn ọjọ́ tọmọ mi fẹ́ lọ sí school tí tí mo ṣáà sọ pé mo ní kó jókòó wá ó sùkó ní mọ́mí àwọn to go to school kò tí strong dada. ó ní i don't want to ó ní i don't want to disappoint myself i don't want to disappoint you kò sọ pé myself i don't want to disappoint mo ní what mi ìfẹ́ sọ nǹkan tó sọ i don't want to disappoint you i want to go to school He is not strong ó ní i i will go i will go with my mo fún ní oògùn tó máa lò mo dẹ̀ fún ní oúnjẹ tó máa jẹ you know normally ọ̀rọ̀ tó sọ báyìí orí mi wú omi dẹ̀ lójú mi ó dẹ̀ jáde lójú ẹ̀ jọlọsàmì ọmọ ẹ ọmọ tó bá ní ó gbúdọ̀ ní kó gbúdọ̀ sọ pé ah kó tẹ̀ jẹ́ ìyàwó gan lóní kó sọ pé my husband will not like this tó bá lọ́kọ ìyàwó mi ò ní like kí ni tó bá jẹ́ ọkọ tó bá jẹ́ ọkọ ìyàwó mi ò ní like kí ni tó bá jẹ́ ìyàwó ọkọ mi ò ní like kí ah tó bá jẹ́ ọmọ orílẹ̀-èdè my country will not be proud of me when, when this happen oh when my family will not be proud of me it's not only those people tó ń bá reject àwọn ọmọ mi tán bá sọ pé wọ́n fi ìfẹ́ wọn fún wọn máa ṣe yàmàyàmà fún àwọn òbí wọn it's a bad thing rebuke a child that you love that you show love and is doing nonsense to you rebuke that child the child that you love that is disobeying you rebuke the child disgrace him because he is trying to disgrace you tó bá love èèyàn he should love you back but you now love somebody tó bá dá òfin sílẹ̀ òun ló máa kọ́kọ́ rú òfin yẹn tó bá lọ fẹ́ ṣe kí ni a máa ní kò ní ṣeé ṣe he is not loving you not loving you abeg o anybody ma halẹ̀ mọ́ káwọ̀ dé mi o. ẹ mm-hmm. mọ̀ gan ẹ mọ̀ gan tax tí n bá ní owó ní nàìjíríà i will pay my tax here if i make money i will pay my tax. Everybody should pay tax. It's necessary. Tó bá sọ̀rọ̀ kan, wọ́n bẹ̀rẹ̀ sí gbógun ti ẹni. Gbógun ti ẹni. Gbógun ti ẹni. Gbógun ti ẹni. Gbógun ti ẹni. Gbógun ti ẹni. Simply because you are saying the right thing. Anybody tó bá ti ṣe burúkú. Because we bìlì pé wọ́n pọ̀, they are legions. That legion, let me tell you, if you are standing for the truth, don't be afraid of speaking the truth. Even when people tell you because another Jimmy or another tactic is when people are telling you pé so my pe Oh, don't confirm my fi pipo orí burúkú yẹn gangan. Wọ́n fẹ́ ma fi dẹ́rù bà ẹni. Tell them you are eagle. Eagle walk alone and he see all of you. He be able to talk about all of you. Tó bá fẹ́ gbé kan nínú yín láti gbé wá so go sọ pé eléyìí mo You know you see from distance. You understand? tax all these things àwọn èèyàn wọ́n ń bẹ orí èèyàn kiri wọ́n ń ṣe yánmayànmá àwọn kan tó ṣe rí mi bí mo ṣe máa ń sọ̀rọ̀ yẹn bí mo ṣe máa ń pọ̀ mọ́ mi létẹ́ máa rí tí máa pọ̀ lé I do rebuke my daughter my daughter knows my daughter wọ́n dá mi lójú pé a máa sọ̀rọ̀ she knows ó ní àwọn kọ̀ọ̀kan tí normally tọ́ tọ́mọ máa fẹ́ ṣe you know it's kó wọ́n máa sọ you have to do like this one ni you cannot do it because your friend are doing it the father of your friend the mother of your friend is not your father is not your mother I'm your mother because I want her life even tí n bá dàgbà tí n bá sí bí mo fẹ́ comfortable mo ò fẹ́ káwọn èèyàn kan kó ṣe you understand me and she had to she had to I will tell her my boy anybody my mommy all my mates my teenage they are doing it My mates are doing money. They are, your mates they are doing it. Maybe their mother, or they don't know that it's not good for them. Or they don't know what they are doing. But me, I, I know, and I nurse you. I monitor you. And I'm also here. Huh? Ah, I created my time. I created my... Everybody... I want mọ̀ mommy that gan tí bá lọ jẹ́ wọ́n mọ̀ pé mo máa create time for mommy. mi. Kò ṣe pé mo sọ pé mi ẹlòmíì ò bọ́mọ bímọ rí. Ẹlòmíì àwọ̀ ẹ̀ báyìí ṣé tó bá pọ́nmọ́ ilé yẹlò mi ìfẹ́ bá ìpọ́nlé ni èmi máa pọ́nmọ́ mi lé ọmọ àjàjà ọmọ tó bá ti gbọ́ràn sí mi lẹ́nu ṣé orí mi ilé bọ́mọ lọ́mọ gbìn ilẹ̀ bẹ́lòmí gbé ọmọ tiẹ̀ àfi tó bá wù mí torí ẹlòmíì máa fẹ́ kó máa bá òun gbẹ́rù tòun wọn ò dẹ̀ ní bá ẹgbẹ́ tiẹ̀ you understand me wọ́n ti di mo ti fẹ́ máa ṣe ni pé sórí tó bá wù mí láti celebrate èèyàn o lè sọ pé torí pé o jẹ́ celebrate iṣẹ́ ẹ̀ ló ń ṣe mi ò bú celebrate sí but tí celebrate bá wá fún mi tó bá ṣe máa bú ẹ wọn ò forúkọ ẹ gbowó ń báǹkì wọn ò dẹ̀ fi orúkọ ẹ ìjọba ọlọ́run o ò dẹ̀ ra tíkẹ́ẹ̀tì mi wá síbí o ò dẹ̀ sanwó dátà mi ọjọ́ tó dùn fún mi ò bá mi dùn o ò dá sí dídùn yẹn ọjọ́ tó kan ò bá mi ò bá mi ò bá mi jẹ́ kíkan yẹn so o ò oppose idea Le mi lórí tó o bá jẹ́ nǹkan kan ilé ìyá àgbà bẹ́ẹ̀ àbórí ìyàwó àbọ̀ àwọn ọmọ ẹ̀ àbẹ́bí ẹ̀ ló jẹ lólórí ẹni tí bá jẹ lábẹ́ tí mo bá jẹ lábẹ́ mo lè pẹ́ nìkan tí mi bá jẹ lọ́wọ́ ẹ̀ o ò lè o ò o ò oppose idea sí mi lórí some people wọn ò gbé ẹ wọ́n fẹ́ kó máa gbéyàn mo gbàdúrà ẹnikẹ́ni tí ò fẹ́ gbé mi tí ò fẹ́ gbé mi sókè tí ò lè gbọ́ ọmọ mi sókè tí ò fẹ́ gbé àwọn nǹkan mi sókè tó fẹ́ kí n máa gbé èèyàn kí n kàn máa gbé òun ọlọ́run ìjọba mi rẹ̀ sílẹ̀ olùwàjò jábọ́ some people they want to be they want you to be lifting them on your platform they don't want to see your child in, the, your, in, the, in your platform ọmọ ọlọ́mọ náà fẹ́ kọ́ máa rí tó bá gbọ́ ọmọ ẹ̀ sí platform ẹ̀ wọ́n ní wọ́n ní celebrate mo gbàdúrà gbogbo ẹni tó ti celebrate ọmọ mi lórí platform mi lórúkọ Jésù àti tó celebrate ọmọ mi lórí platform ẹ̀ o ò ní gbọ́mọ bì o ò ní gbọ́mọ sí o ò ní kúkú yà bẹ́ẹ̀ some people want you to be lifting them and that's why a lot of people wọ́n máa fẹ́ kó kàn máa sìyàn ni wọn ò ní fẹ́ sìn kó wọn ò ní fẹ́ kó sìn ìwọ́gbọ́n ò tí ì sinra ẹ̀tàn wọn kò fẹ́ kó máa gbé wọn fẹ́ kó máa gbé wọn wọn fẹ́ kó máa gbé wọn wàá gbé ọmọ ọlọ́mọ sórí platform ẹ wọn á kọ́mẹ̀ sí tó bá gbé ọmọ ẹ báyìí wọn máa mọ lójú ni wọn máa ní kíni kíni kíni kíni ìwọ ọgbọ́n náà tó bá gbé tiẹ̀ máa ní kí ló gbé kó sì lọ ọmọ nǹkan oníkálukú gbé nǹkan ẹ o òun wá torí ẹ̀ mo ṣe ń sọ̀rọ̀ nàìjíríà ń sìn ní tí mo sọ ń sìn wọn ní lẹ́ẹ̀kẹ́ ẹ máa ní ohun tó tán ọ̀gbẹ́nu sí kú iṣẹ́ o ó bọ́ mi ni you are not feeding me ọjọ́ tí mi ò ti ṣiṣẹ́ ò bọ́ mi ìgbà tí mo ṣiṣẹ́ ò bọ́ mi you cannot control me because you want me to do what you want you cannot you are too small mi ì dẹ̀ mọ̀ yín rí a pàdé lórí social media àwọn tó bí mi gan wọn ò lè control mi talk less of ọlọ́run nìkan ló lè control mi talk less of ìwọ ta ni ẹ́ a kò máa ń pọ́yàn lé tó bá ti pọ́wọ̀n èèyàn lédù wọ́n máa fẹ́ gbéra wọn sórí àwọn míì tó máa fi tó máa fún lóúnjẹ wọ́n fẹ́ máa gàba lórí ẹ àwọn tó máa fún lóúnjẹ àwọn tó ṣe dáadáa fún wọ́n máa gàba lórí ẹ Nigeria is losing it Nigeria is getting out of nonce out of end Yorùbá ẹ má ẹ má bínú ní Nigeria Yorùbá àwọn kan nílẹ̀ Yorùbá they are getting out of end wọn ò mọ nǹkan tó right mọ́ tó bá ti lè ṣe nǹkan fún ẹlòmíì báyìí ó ti believe pé it's my right o gbọ́dọ̀ máa gbé òun ni àwọn kan believe pé gbígbé yìí ni let me tell you tí bá gbé àwọn ìlú kan tó bá gbé wọn sókè àwọn family tí ò kàn tó mọ̀ rí wọ́n máa count ẹ̀ bí insult wọ́n kàn count pé why is he carry me why is he elevating me like that commenting showing too much love they can't be like a kí ló ṣẹlẹ̀ but Nigeria wọn ò ní gbé ẹ wọ́n fẹ́ kó máa gbé wọn gbogbo ẹnikẹ́ni tí ò kàn mí lé tó fẹ́ kí n kàn máa pọ́n lé kó o máa yẹ̀yẹ́ mi kọ́lọ̀ kó bá mi pọ̀ lábùkù ayé ayé àtàṣọ àbùkù ní kọ́lọ̀ fún wa wo that thing is not good also again i'm just telling you that is here on social media wọn ò fẹ́ kó wọ́n fẹ́ kó máa gbọ́mọ lọ́mọ nígbà míì kẹ̀dẹ̀rẹ́ ẹ lọ wò lórí platform mi àwọn ọmọ lọ́mọ tí mo ti gbé they are numerous on my platform ọmọ lọ́mọ àwọn ọmọ lọ́mọ tí mo gbé bóyá mo gbé ọmọ lọ́mọ fifty lati ọmọ ọlọ́mọ tí mo mí pé mo gbé ọmọ ọlọ́mọ sórí platform yẹn pé mo celebrate wọn ni mo mí no because ẹ̀yin olórí burúkú kan lè máa crop ọ̀rọ̀ èèyàn àwọn ọmọ ọlọ́mọ tí mo celebrate I celebrate these days in fact ọmọ mi sọ fún mi mo rí a lot of ọmọ kéékèèké mo máa gbé báyìí máa gbé sórí platform ọmọ mi sọ fún mi pé is your platform for baby that if you have a pattern money my platform is a general platform I can post things apart from things that Facebook doesn't want. You understand me? I post it when I see baby that, you know, cute baby, I comment, I love it. But they want me to cut it like this and post it on my platform. I cut it like this and post it on my platform. So, so what data for mi ni? So, if you platform tiẹ̀, so if you point me lẹ́ni, And mélòó ló here embrace me. You want me to be pressing you. Kí ló dé? You want me to be coming and just be pressing you. Kí ló ṣẹlẹ̀, kí ló ṣe fún mi. Kí ló ṣe fún mi tó fi warrant here. I do comment on people platform. Nígbà kan, wọ́n máa ní ẹ, àwọn tó bá lówó ló máa fẹ́ gbé. Ta bá tún gbà àwọn tí wọ́n ṣe kíní kan, wọ́n ṣe báyìí. Then you know, please, please, anybody that wants you, that love you, they won't be complaining about everything you do. Those who just want to ridicule you, they want to complain any kó ṣe nǹkan tó dáa, wọ́n gbé ẹ wálẹ̀, wọ́n gbé tí ò dá sí ẹ lórí ẹnikẹ́ni tó bá lò máa gbé mi wálẹ̀ tó tawọ́ sí ọ̀nà fún mi kí ọlọ́run kó bá mi mí kọ́lọ̀ bá mi yín ẹ lọ́rùn kọ́lọ̀ bá mi gbọ́rùn ẹ̀ kúrò lórí ẹ̀ gbogbo ẹnikẹ́ni tí a bí nínú obìnrin let me i can speak for myself nígbà tí mo ti jẹ ìyà lórí àwọn nǹkan tí mo sọ náà nobody suffer with me whatever i've said with my mouth when they suffer me here who suffer with me torí ẹgbà tó sọ pé ẹnìkan sọ pé I order something from Nigeria and ẹ̀tẹ̀rí kan ẹni yẹn orúkọ yẹn kò jọ orúkọ Nigeria ó lè jẹ́ pé wọ́n fẹ́ kí n máa sọ̀rọ̀ nípa Quebec so Quebec á lè máa dáná wọ́n á tẹ̀ sọ fáwọn ará Quebec kan wọ́n á ní kó máa sọ nǹkan tó ṣẹlẹ̀ ni mo sọ yẹn àbí mo ti bú wọn wọ́n fi owó tó yẹ kí wọ́n fún mi tax tó yẹ kí wọ́n fún mi Quebec wọ́n ní wọ́n fi sọ lára gbèsè tí wọ́n ní owó tí wọ́n fún mi nígbà tí mo dé simply because bóyá àwọn èèyàn bẹ̀ mí mọ́tò mo rà á bóyá àwọn èèyàn kọ́ra mọ́tò lọ́mì náà wọ́n rí mo tún wá ṣe nǹkan mo tún wá fi wọ́n nílé pé look at where I'm living how much I'm paying a month, how much I earn, how much I make, what I want to give to my daughter, what the house I'm living, the bed ọmọ mi fi sùn, all those things. Kò ṣe pẹ́lú mi ò lórú ẹ̀ tó ta jù bẹ́ẹ̀ lọ tó jẹ́ Italian tó ń lọ ṣe láti bẹ̀. But he like he like wọ́n wọ́n calculate pé where did you come? Why did you get it? You understand me? And again, why are you showing it? Why are you showing it? you understand and i'm now looking for i'm now using that to be láti máa fi sọ̀rọ̀ fún àwọn èèyàn náà ni pé ẹ rí pé mi ò ṣe bẹ́ẹ̀ dè ní bíbá tí bá ní mo fẹ́ ṣe bẹ́ẹ̀ dè níjọ́ yẹn wọn lè disturb mi náà àbí mo ò lè ya picture ni but tí bá gbé picture mi gan pé fine mo gbé sórí social media tí wọ́n dẹ̀ ń fara ni mí àbí táwọn náà gbógun tì mí tí wọ́n náà ń gbọ́n fẹ́rí nǹkan tó dáa pẹ̀lú ẹ̀ ìsà mo ń call fún ni àmọ́ dẹ̀ máa máa gbé nǹkan tó dáa nípa mi síbẹ̀ why not nígbà tí n bá sọ̀rọ̀ nígbà tí wọ́n gbé ọmọ mi wá sórí social media tó ní kó wá sọ oríṣiríṣi nípa mi in tí mi ò ṣe nígbà tí mo tó sọ tán gbogbo ayé ló gbé wà lórí mídíà káàkiri tí bá gbé ọmọ mi sókè wọn máa ní wọn fẹ́ rí ẹni tẹ́mi bá pọ́n ọmọ tẹ̀lé tó bá lò fẹ́ rọ ọmọ mi ọmọ ẹ máa ṣọkúnmọ́ ẹ lọ́wọ́ ni if I elevate your child and I pray for your child you want me not to celebrate you don't celebrate my own for me and you want me not to celebrate my daughter and my child and you want me you are you also be angry for me celebrating my daughter ọlọ́run máa bá mi pa tiẹ̀ tẹ̀mí pọ́n lẹ́yìn mi ò sọ pé ọmọ tí mo pọ́nlé pé ẹni tí mo pọ́nlé wà náà àwọn tó ṣe kíní o but a lot of people are evil they are evil i'm telling you when people show you look at my car shebi is your car look at my house shebi is your house is it mine show me this is your children shebi is your children is it my children this is your house wọn ni wọn fún lọ́wọ́ ṣé mi wọn fún ni so ni wọn bá fún ẹ ní owó tí wọn dẹ ṣe nǹkan kí ni ẹ di kìtẹ ẹ máa jẹ tèmi so Nigeria need to pay me. Um, uh, what do they call it àwọn eléyìí wọ́n gbọ́dọ̀ òfin tí wọ́n náà gbé wálẹ̀ pé kọ́ má bàwọ́ Nigeria jẹ́ tó bá dẹ̀ ní pé kò rànlẹ̀ kò sí nǹkan tó kàn mí bẹ̀ and if people want me to be talking about something ìwọ́n kọ́ ló máa sọ nǹkan tí máa sọ kọ́ máa lè sọ pé ó ẹ̀ jẹ́ sílùú kan you cannot fi ìyà jẹ mí wọn èyí tó bá fi ìyà jẹ mí ọ̀run á fojú ẹ gbolẹ̀ ọ̀run á ṣe ẹ lọ́rùn ọ̀run á bàtì ẹ jẹ́ thank you my sister you understand níjọ́ iná a sọ fún wọn pé nísìnyí wọn ọmọ ọlọ́mọ wọn bẹ̀rẹ̀ sí wọn ò tí ì ntẹ́mi ò bá mi ò lè ṣe é wọn ò ipe Wùmí ló pa ọkọ ẹ̀ wọn ò tí ì confam everybody kàn ń ṣe social media tọ́mádẹ̀ tí ń ṣe yẹn wọ́n fẹ́ kó o fọ́lò wọn wọ́n fẹ́ sọ ẹ́ di follow follow i'm not going to follow you are you getting me i'm not going to follow you because you don't feed me you don't you are at mo rí contribution nínú ayé mi in contribution tí mo dẹ̀ máa ń rí tọwọ́ yín kò kọ burúkú so you cannot force me you doing evil to me and you want me to be your what so gbogbo nǹkan tó ń sọ yẹn gbogbo bọ́n ṣe fòfin sílẹ̀ tíjọba nàìjíríà fòfin sílẹ̀ ká máa bá wọn fẹnu sí bí ẹ kò dá o kọ́ máa ṣe patí lójoojúmọ́ o kò dá o kọ́ máa ẹ kọ́ máa ṣe patí wọn lọ o kọ́ máa ṣe òṣìṣẹ́ ṣe é ṣe bí ẹran níwò nígbà tí wọ́n ti ṣe irú nǹkan bẹ́ẹ̀ tán ti fi affect mi màmá tún wọn support wọn if I support them yẹ dem am a fool tell you check my brain orí mi ò dẹ̀ ní yí láéláé ó ti yé so taxes in abroad gbogbo àwọn èèyàn tó wà nílò ìbò náà sọ tax wọn èyí tí ò bá dẹ̀ fẹ́ sọ táàsì ó máa forí ẹ̀ pamọ́ ní kò tiẹ̀ ní sọ pé òun lówó láti ṣe because òun ṣe pàtì lásán máa bì lọ́wọ́ ẹ̀ ìgbà tí mo ṣe pàtì tí mo ṣe ọjọ́ bẹ́ẹ̀dè mi nígbà tí ó rí mo ṣe nǹkan kan ṣé àwọn tó wà nílùú wọn ṣe pàtì wọn ṣe bẹ́ẹ̀dè ni but èmi gan-an I'm not even used to it but ọmọ mi tó bá wù mí láti celebrate ọmọ mi gan-an sọ don't celebrate mi kì í ṣe pé kò láṣọ tó lè wọ̀ kó ṣe pé mi ò lè ya fọ́tò fún káwa náà ká ṣe fèsì ẹ̀ dáadáa but all those things pàápàá it cause you problem because ẹlòmíì picture ló máa rí lásán kò mọ àpò ẹ ó rójú ẹ àpò ẹ kò mọ bó ṣe rí á dẹ̀ bẹ̀rẹ̀ sí sákàkiri sákàkiri sákàkiri sákàkiri á bẹ̀rẹ̀ sí ní dá ẹ láàmú èyí tó bá lágbára láti pè láti ṣe connection á máa ní pé we but you say we tell you to to make sure you make life difficult for this lady why is she look at her picture why is she coming look at that girl and they started making wọ́n bẹ̀rẹ̀ sí ní tó yẹ pé iná méjì ni wọ́n dá tẹ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní dá iná mẹ́fà so that ara lè ní ẹ́ wọ́n san kinní níbí o ṣó ti yé wọ́n san tax níbí báyìí èmi ò dẹ̀ mi ò sọ i don support you o okay torí mo dẹ̀ rí pé látànà tí mo ti share ọba Elégùṣì sórí platform a lot of crazy people wọ́n ṣépè ẹni tó bá lò máa da kinní kan rú èmi jẹ́ nàìjíríà gọ̀mẹ̀ àbí mo jẹ́ nàìjíríà police tó máa da justice yín rú ní tí nàìjíríà bá ti sọ ni ní tí nàìjíríà bá sọ lórí ọ̀rọ̀ yín ló máa wá sí ìmọ̀ṣẹ́ èwo ń tèmi ìtí nàìjíríà bá ti sọ nàìjíríà gọọmẹ̀ntì ló ní í ṣe àti nàìjíríà poli àwọn ló ní kọ́ ọjọ́ ẹjọ́ yẹn èyí tá a bá kàn ti sọ ńgbà mi tá a bá kàn sọ̀rọ̀ pé wọ́n lè rí ọ̀dùn tí ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ tá a bá sọ ni kò ṣe pé kéèyàn kàn jókòó kó kàn máa sọ pé wọ́n gbẹ́jọ́ fún ẹ that's your cup of tea ọ̀rọ̀ tá a bá sọ lórí social media yìí kò máa tà kò dífà ní tí wọ́n sọ pé nìkan wọ́n lẹ́nìkan sá lọ nínú wọ́n lẹ́nìkan ti sá lọ nínú wọn kò ṣẹ́ ni tó bá yẹ kó ṣẹ̀ wọ́n ti gba passport ẹ̀ lójú tí wọ́n kò ṣẹ̀ ni gbogbo tó ṣẹlẹ̀ yìí gbogbo Nigeria government wọ́n mọ everybody wọ́n mọ tó wọ́n mọ bí kú Mohbad ṣe jẹ́ they know it ẹ̀ẹ́dẹ́nìkan bá kàn ń kẹ́kọ̀ọ́ máa pariwo kẹ́kọ̀ọ́ máa ṣe lálálálálá tẹ́mi bá dẹ̀ sọ̀rọ̀ ń gbà mí tí wọ́n bá dẹ̀ fẹ́ dá sí wọ́n kàn fẹ́ kí n jáde lórí ẹ̀ ni because ọ̀rọ̀ mi wọ́n bìlí pé ọ̀rọ̀ mi àwọn kan tó máa máa tún respect mi pé tọmọdé bá sọ̀rọ̀ a máa fi ọgbọ́n a dẹ̀ máa fi system gbogbo tó bá sọ nínú ọ̀rọ̀ ẹ̀ òtítọ́ ọ̀rọ̀ wà níbẹ̀ wọn ò dẹ̀ ní wọn bóyá wọn ò dẹ̀ fẹ́ kí àni wọn ò dẹ̀ fẹ́ tí ọmọ yìí wọn ò fẹ́ wọn ò fẹ́ kọ̀ sí mi lẹ́nu ọ̀tí wò pé ọ̀rọ̀ yẹn kò sọ̀rọ̀ mbẹ̀ they just forget about it wọn kọ̀ wọn fẹ́ fi system yọ mí kúrò mbẹ̀. àni gbogbo ọ̀rọ̀ tó ń dẹ̀ yín sọ yẹn náà kò ń ṣe pé nígbà tí mo pass àmì bàbá yẹn gan àmì ọba yẹn sórí platform mi lánàá still yẹn ṣe rí pé mo sọ̀rọ̀ fún wọn ni abẹ́ rí pé mo sọ̀rọ̀ against ọmọ Liam yẹn I just hate the way people are crucifying the girl I mean the boy The way people coming after the boy is is is touching. So ìyẹn bó ṣe jẹ́. gbogbo àwọn olówó Nàìjíríà wọn ò san tax àwọn tó ti bẹ̀rẹ̀ business pẹ̀tù wọn ò san tax ṣé àwọn custom immigration wọn kì í ṣe wọ́n san tax ni wọ́n san tax ṣé wọ́n san tax ni ẹjọ́ sọ̀rọ̀ ìdírísí kí ló kàn mí pẹ̀lú ìdírísí ọba àmọ́ sẹ́wọ̀n kí ni wọ́n máa fún fifty dollar thousand fún wọ́n máa fẹ́ máa sponsor tí nàìjíríà gọbẹ̀ fúnra wọn máa máa sponsor owó ti ara wọn níbẹ̀ kọ́ máa sponsor ìwé ló kàn mí what's my business for that it's not my business èyí tá a sọ yìí náà sí ta bá sọ tó bá bí àwọn èèyàn nínú àwa la máa jẹ ìyà ẹ̀ kì í ṣe wáwọn ìyà tán bá fi jẹ wá lórí ọ̀rọ̀ yìí wọn ò lè tí ngbà tá à ń sọ̀rọ̀ fún president Bola Ahmed Tinubu ngbà tán ti di president tán fi mí wé ọmọ wọn gbà yẹn ogun tó yẹ kán gbé ti ọmọ wọn ìyá lọ́jà ṣé wọ́n gbé tì mí ní orí bìbà ṣé kí ni wọ́n lè ṣe fún wọn tán bá rí ìyá lọ́jà fúnra ẹ̀ nítorí ṣe fún mi ṣé wọ́n lè ṣe fún ìyá lọ́jà ni wọ́n lè ṣe náà so tí wọ́n bá fẹ́ tẹ bá fẹ́ kí nàìjíríà dáa dáadáa tí wọ́n bá dẹ̀ fẹ́ kó dáa tá ti sọ báyìí náà tí wọ́n bá fẹ́ kó dáa ìwọ ló kàn mí. fún mi lówó kì í ṣe pé yá mo gbowó lórí ẹ̀ wọn fún mi lówó náà ọjọ́ tí wọ́n boost àkáǹtì mi kan láti jẹ́ kí fídíò mi kan go viral tó wọ four point five million mi ò ní mi ò ní mi ò ní I don't have um, what do you call it I don't have monetization there two days ago náà ṣe tún mú monetization padà wọ́n dẹ̀ ṣe ti rí pé wọ́n mú monetization padà yẹn wọ́n fi two sí tírí gbogbo fídíò tí ò bá bá ti wọ́n ní comment ṣe wọ́n dẹ̀ ní jẹ́ kó rí kó má bàa go viral because they want to they want to deny you from your you know wọ́n máa sọ fún ẹ go and be working ayé yín ò ní da gbẹ̀yìn tẹ́ bá ń dààmú mi kò ní yẹ yín ẹ̀ ní jèrè. gbogbo àwọn olólùfẹ́ mi yóò dára fún yín ẹ̀ jèrè ń tiyín a lot of Nigerians are dodging a lot of activities a lot of owó tó yẹ kán san àti gbogbo nǹkan tó yẹ kán fi assist system yẹn ṣe ti yé táwọn èèyàn bá tún pààyàn tán nísìn tó bá ti ṣe nǹkan burúkú tán ní tí mo rí tán máa ṣe náà ni pé wọ́n bá ti lè lọ ra ráìsì fún injunction kan ṣó gbogbo ibi tó bá ti ń ra ráìsì bó dẹ̀ jẹ́ bàgà oríṣiríṣi nǹkan pẹ́pẹ́pẹ́ bẹ́ẹ̀ má kàn ṣe ó ti tán ikú ẹni tán pààyàn ó ti lọ nìyẹn wọ́n ti ṣe sàárà wọ́n ti fi lé pé wọ́n ti ṣe sàárà wọ́n ti lọ múnú àwọn kan dùn wọ́n bá náà àwọn kan jẹ́ wọ́n lọ múnú àwọn kan dùn what a nonsense. tó bá dẹ̀ sọ pé tó bá jẹ́ wùmí wọn ò nílò láti sọ fún wa pé kán máa jẹ́ kí kó prolong pé wùmí kọ́ ni wùmí ni ẹni tó bá ti pa Mohbad kan jẹ́ pé a mọ̀ bàbá ẹ̀ lóun mọ̀ gbà tí mo sọ̀rọ̀ fún kí ló dé you cannot force me to join anything to to stop stop and you cannot stop, stop me ọjọ́ tí wọ́n bá ti sọ pé òkè o ọba Elégùṣì ó ṣe nǹkan báyìí báyìí tó ti wá mú evidence ẹ̀ jáde tó ti mú tó ti tó ti wà níta gbangba kedere tí mi ò bá bú wọn mi bá sọ̀rọ̀ sí wọn máa máa wòran mi ìdẹ̀ ní dá máa dẹ̀ délé sí kó lórí platform torí wọn sanwó láti gbé mi wọn sanwó fún mi láti gbé wọn sókè so ládẹ̀ ti delete ẹ̀ náà wọn lè sanwó fún mi láti gbé wálẹ̀ mi ìdẹ̀ lè lùsì tí n bá gbé wálẹ̀ ṣó ti yé so and you cannot tell me what to do when I, I have my brain to do what is right mo máa sọ pé go and work now ẹ kú iṣẹ́ àtàárọ̀ ìní ni Saturday now èèyàn mélòó ló ń lọ bí iṣẹ́ ní Nàìjíríà ṣé wọn ò ní ẹnjìníà ní ojú ojú pópó gbogbo nàìjíríà tán ló ń gba àwọn àwọn international kí lorúkọ wọn yẹn náà Julius Berger ló ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ bọ̀ tí wọ́n ti gbé àwọn míì àwọn tó ń ṣiṣẹ́ nísìn ṣé wọn ò ní gbogbo àwọn ẹnjìníà àwọn tí wọ́n ń ṣiṣẹ́ tó ṣe pé wọ́n máa bá local government ṣiṣẹ́ kó máa ṣe city ṣé wọn ò ní ní local government kan tó lọ pé àwọn yẹn àwọn tó ń ṣiṣẹ́ ní local government ní South Africa àwọn ló ń ṣe ojú títì wọn tó ń gbà síṣẹ́ yẹn gbogbo àwọn tó bá ń ṣiṣẹ́ ní ibì kan ní Nàìjíríà wọ́n máa ṣe máa gba sálárì lọ wọ́n máa dẹ̀ useless lórí position yẹn wọ́n ti máa lọ gba àwọn míì wá láti foreign tó máa máa gba owó tó ju titi wọn lọ because they are not responsible for many things wọ́n ṣe máa lọ gba àwọn eh, expatriates wá from other countries that will be charging them for money and then two people àwọn tó wà wà lọ́fíìsì wọn máa useless àwọn tó dẹ̀ wà tó wọn náà gbé wá yẹn wọn máa gbowó wọn dẹ̀ tó wọn fi system penetrate into the system wọn máa sọ fún wa pé anybody man don't gang me o you don't love me i don't love you too but gbogbo àwọn tó bá love me may God bless you may God love you show you love may God help everybody that hate me may Almighty hate you may Almighty frustrate your efforts may Almighty destroy you may Almighty put you to shame anybody that hates me I'm not going to support you the time of my trouble you are not there for me you are not good to me the time I was I've I've, I'm facing trouble serious one that I was I believe to me I believe I wasn't I didn't qualify for the trouble they gave to me And I wasn't, I wasn't qualified for it. And they gave me that trouble so much. And instead of people to even support me little, they get, they, they hitting me bomber to bomber, front and back. And then you want me just to forget about it. I cannot. I can go on break. Nígbà tí n social media see me over platform me over, go viral. I can go on break for long some time and I'm not going to lose I can quit for some time and I'm not going to be, I'm not going to regret it. Because even when you are there, when I was there, you make me not to fail you. So if I'm not there, I'm, not going to miss you. You that are not good to me. Nígbà tí mo mọ̀ ẹ́ o good see me. o tún ṣe kà fún mi ni. Ṣé tí mi bá mọ̀ ẹ́ mo máa ṣé mo máa miss ẹ́? Mi lè miss ẹ́. Mi le miss ẹ́. Wicked souls. ìgbà míì mo lè lọ fọ́lidé kí rí gbogbo picture àwọn èèyàn kí má comment sí for some time long time ìgbà míì mo dẹ̀ lè rí gbogbo picture báyìí tí mi ti ẹ̀mẹ́ níyẹn rí màmá comment màmá comment every jack and harry madam ma post that's me ọjọ́ tí wọ́n bá ti sọ pé Wùmí o òun ló pa o bàbá yẹn let me let me play something for you mo ń bọ̀ náà I want to play something.

tí bá lọ mọ lórí mo ń postpone ìjà wa ni mi ò máa postpone no dáàdi tó bá jẹ́ pé lóòótọ́ tó bá jẹ́ pé lóòótọ́ ẹ ṣe ń sin ọlọ́run tẹ̀dẹ̀ mọ̀ pé lóòótọ́ àdúrà ń gbà kí ló tẹ́yìn ò fi ọ̀rọ̀ ọmọ yẹn pé àṣírí oyè ọmọ yẹn máa tú sí ní lọ́wọ́ tó bá yá ẹ má fẹ́ fi ọ̀rọ̀ díẹ̀ nílẹ̀. bí mo ṣe ń wò lọ yẹn bí mo ṣe ń wò lọ́wọ́ ní díẹ̀ ní fún yìí o ìjọba ò ní bá ń ṣe é ìjọba ò ní bá yín ṣe. dádì dádì ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín ṣe rí tíjọba ò bá ṣe DNA yẹn number one ìjọba ò ní ṣe DNA because nǹkan tó kan àwọn ni pé wọ́n fẹ́ rí justice for Mohbad wọn ò ní bá yín sọ̀rọ̀ DNA number two number two according to the law ẹ ní right láti béèrè DNA. Daddy, Daddy, that's the truth mi onítàn yẹn dadi mi onítàn yẹn according to the law only Mohbad nìkan ló lè béèrè on health nobody else Okay. according to the law àfi tí Wùnmí bá decide láti fẹ́ ṣe tí o bá decide Daddy. only Mohbad ṣẹ́rí Mohbad gan tó bá wà láyé tó bá béèrè tó bá béèrè DNA ó máa lọ sí kóòtù ni kóòtù ló máa wá sọ pé ló máa enforce Wùnmí ṣe kò lè fọ́ọ̀sì òun ṣe kóòtù ló máa lọ according to the according to the law ni mo sọ according to the law. tó bá jẹ́ Wùmí ló pa Mohbad kí ni ìjọba ń dúró tí wọn ò gẹ́ẹ̀tì Wùmí arrested tán bá gẹ́ẹ̀tì Wùmí arrested ṣé wọ́n fẹ́ gbé ọmọ fún kó lọ sínú ṣé wọ́n fẹ́ gbé ọmọ fún kó gbé ọmọ lọ nù sẹ́ẹ̀lì ni ṣé tí wọ́n bá gbé tó bá gẹ́ẹ̀tì Wùmí arrested tí ó bá wà ní station ṣé wọn ò ní ṣe DNA test káwọn èèyàn kàn máa pariwo kiri anyway. ohun tí Nàìjíríà bá lè ṣe ọ̀rọ̀ tí mo dẹ̀ sọ nípa ah do you know what is happening it's getting me it's getting interesting okay Wow. Those Nigerians uh, pastor that ha that owns a eh, private jet now, some of them is that they want to be using their private jet for, you know, like business. Omega Fire Ministry, that is Pastor Kiloruke. This pastor, tí wọ́n drag is Sulaman. the Camer uh, eh, the flight I think he said is going to Doha, Cameroon. We are here. So African country. Hey, eh, that's good. It started second April ó already. Àbí kí ni? Ṣé wọ́n ń lọ sí church ni àbí wọ́n business? Excuse me o. Excuse me I don't know what they are going for. For more information, let me call. There's um excuse me. Oh. They say for more information, let's see. Oh. I will I will I will call. What is the number? Tó bá jẹ́ bẹ́ẹ̀ ó dá o. Oh. I will post it on my platform. Oh, those things, testimony. More of it, oh. That's it. And you can see now. <laughs> There's okay, tá a bá sọ ń sìn go and start working wọ́n kàn máa lo private jet wọ́n máa pack ẹ̀ sí gbogbo ibi tó máa fi private um, Nigeria kìíní sí you see not not to businessmen together with joy see they be able tó máa sọ pé kó take care gbogbo ọmọ ìjọ wọn máa take care jẹ́ ìwò ẹ̀jẹ̀ pé wo what is the number number ilé yòó ṣe ti Nàìjíríà náà àbí. anyway let me Nigeria is plus two three four ní plus two three seven Lele, yá pé wo. ó lè má lọ o bàbá Mohbad lòun mẹ́ni tó pa bàbá Mohbad náà ó ní nínú ilé ẹ̀ ni wọ́n pa Mohbad àwọn èèyàn sọ pé àwọn ọkọ obìnrin míì gan tí wọn tán useless wọ́n ní báyìí ya Mohbad rìn lọ kò tọ́jú ọmọ àwọn tí ó súnmọ́ ọmọ tọ́jọ́ kò tọmọ níbẹ̀ tọmọ wọn ṣe amúrọ̀bà tí àwọn ọmọ wọn wá fọ́gi mọ́ wọn lórí pa tọmọ wọn jalè tọmọ wọn wà lẹ́wọ̀n wọn rí tí nàìjíríà ò bá ṣe nǹkan kan kí ni mo fẹ́ kó máa máa gbó bí ajá àwọn kan sọ̀rọ̀ títí títí ẹnìkan sọ nínú wọn ẹ ìgbà tí wọ́n pa fún iṣẹ́ òwe gbogbo ẹ̀ ni wọ́n sọ lórí social media èwo ló kàn mí pẹ̀lú gbogbo ọ̀rọ̀ ẹjọ́ òṣì wọ́n ì máa béèrè fún justice for Ògúndé gan bọ́n ṣe wà yẹn àti ta ni wọ́n máa béèrè fún justice for ta ni ná wọ́n ti béèrè fún justice for Fẹlá wọ́n béèrè fún justice for ẹ̀ <laughs> eh, okay wọ́n gbọ́dọ̀ bẹ̀rẹ̀ fún justice for ta ló pa pella ní professor pella a ti mọ̀ pé wọ́n pa professor pella ti ẹ̀ ní ta ló pa justice oríṣiríṣi ni wọ́n bẹ̀rẹ̀ ṣé yẹn mo fẹ́ jókòó sí àwọn kan máa gbowó àwọn kan máa sunkún àwọn kan máa rojọ́ àwọn kan pé wọ́n sàn dé go for me síta mo kàn ń wo ewu ni mò ń kọ ìganá ẹlòmíì àwọn gba go for me èmi á máa sanwó pé ẹ lọ alópa Mohbad justice for Bọ́lá Ìgè wọ́n yìí ni wọ́n sùn ẹnìkan sí kinní mẹ́yìn ẹ jẹ́ torí ọlọ́run ẹ lọ wá ṣèṣe o. justice for Suliat Adédèjì ta ló tún jẹ́ bẹ́ẹ̀ justice for Kudirat Abiola justice for Abiola papa gbogbo justice lẹ́yìn máa bẹ̀rẹ̀ fún. justice for tatu nínú mo ń bọ̀ náà jẹ́ ti ìpínlẹ̀ kí làwọn eléyìí ṣe ẹjọ́ ń bọ̀. bóyá wọ́n fẹ́ lọ ṣe maybe they are going, for party ni àbí wọ́n fẹ́ lọ ṣe service ní duhala ni omega air ministry Dubai UAE bí wọ́n fẹ́ lọ ṣe crusade mẹ́rin. justice for ọkọ lóyún ẹ̀hẹ́ irú àwọn tó ń fi aya assassin pa of recent aya assassin ló pa ọkọ lóyún we don't know who kill them. tẹ́ bá ti fẹ́ máa béèrè justice for Mohbad ẹ kúkú máa béèrè gbogbo ẹ̀ papọ̀ tó ti yẹ yín ẹ̀yìn ní àwọn platform yìí. ń bọ̀ ná bóyá ó lè pè é. I think they said, Bear, my phone can call. Thirty-seven. You don't, you don't need to you don't need to disturb yourself. You don't need to disturb yourself bàbá Mohbad said he know the person who killed Mohbad that wọ́n bá ti lọ ṣe DNA test wọ́n máa sọ ẹni tó pa Mohbad níjọ́ kejì pé bọ̀tí ikú ilé ló pa Mohbad inú ilé ló ti kú kì í ṣèta. incorrect wrong number. You see? ìtàn gbé sórí bíbá yìí sì tán sọ pé Sulaiman fẹ́ máa ó fẹ́ máa ná Saudi àbí ó fẹ́ máa ná bóyá ó ti ń fi private jet kí ni ẹ̀ èmi rò pé tòótọ́ ni báyìí sí àṣírọ́ ni. instead of tí àwọn èèyàn máa fi nínú àwọn tó ń ṣe justice for Mohbad àwọn tó ń pààyàn náà ti wà ń bẹ àwọn ayakìlá wà náà àwọn tó ń pààyàn yẹn tó ń ṣe justice for Mohbad ayákìlá wà náà wọn nínú àwọn tó ń ṣe justice for Mohbad ayákìlá wà náà everybody ń boost wọ́n máa ń boost page wọn so àwọn èèyàn ń gbowó so èmi ò lè máa kàn pariwo ká máa gbowó bí wọ́n bá fún mi lóògùn mi ò fẹ́ mi ò fowó ẹ̀jẹ̀ tó ti yé bẹ́ẹ̀ hmm. You don't celebrate me, I don't celebrate you. Wọ́n san tax ní báyìí. For for long time now, mo ti ní. I feel like mo ti fẹ́ wo bí Nàìjíríà ṣe rí for now. who are who are those of you watching from Otobola? Bola gbogbo ẹ̀yin tẹ́ ń wo tẹ́ fún mi ní love and like sórí platform mi kò ní bàjẹ́ fún yín ẹ̀yin original person the Lord will make original things in your life the Lord will favor you the Lord will favor me the Lord will favor our children those who are loving me who like me who love me who care for me the Lord will favor me will favor you will favor our children will favor our home they will make us prosper it will take away every evil things that the enemy have used to cover our destiny The enemy will be put to darkness. Our life, our glory will be put into light. The light of God will shine over us. The hands of God will raise our head like the horn of the unicorn. We will be blessed financially, materially, spiritually, academically. Peace will reign in our home, our land. Our surrounding will be healed. Our atmosphere, the Spirit of God The power of God will take over all the praise. Anybody that gang against our life, the Lord will gang against, I mean, the Lord will raise his standard against them, We slay them, We destroy them. Excuse me. We will know peace. We will have peace. We have joy. a ti all innocent person you see your opinion if i'm talking about justice for Mohbad and i'm speaking from another angle i'm not against justice for Mohbad i'm not saying that people should not bring out the killer of Mubad. if you know the killer of Mubad, bring them out don't send me don't tag me any rubbish picture i tell you a only coward do that you are talking for what you know that's what you guess i'm also mo sọ̀rọ̀ síwájú mo most sẹ́yìn saying most sí gbogbo ẹ̀ so we cannot be we cannot be èmi kò sí kò sí in fact kó di lọ́la kó jẹ́ pé kán ní Mohbad kan Ni mo, ló ní ọmọ ìlérí ọmọ ọmọ yẹn Liam yẹn I will not call son that baby because he's, he's an innocent boy ọmọ yẹn bó ṣe wà yẹn kò tí ì sọ̀rọ̀ ẹyọ kan báyìí láti sọ pé ókè o ẹ má wá ẹni tó pa Mohbad jáde ẹ wá jáde o ọmọ yẹn ò tí ì sọ̀rọ̀ kò anything so kí lẹ máa handle ọmọ ọlọ́mọ fún lórí nǹkan tí ò mọ̀ tí ò mẹ̀sìn foolishness ló máa ń mú kéèyàn kówó ọlọ́run ló sọ nínú bíbélì ìwọ ọ̀dẹ̀ kì í ṣe ọlọ́run má put ara ẹ̀ sí position tó bá fi ara ẹ̀ sí position ọlọ́run ìdájọ́ tí ọlọ́run ò ṣe fún ènìyàn tó bá ló fẹ́ ṣe ọlọ́run máa ṣe ìdájọ́ burúkú fún ẹ má dá ènìyàn lẹ́jọ́ ló sọ kó má bàa dá ẹ lẹ́jọ́ tó rọ́ṣùwọ̀n tó bá ti wọ̀n fún èèyàn ló máa fi wọ̀n fún ẹ kí ni mo kọ nínú bíbá yìí náà ń bọ̀ nínú ọ̀rọ̀ tá a play lẹ́ẹ̀kan sí ṣé ẹ pé bàbá Mohbad ó lóun ò doubt ọmọ yẹn but à ń pariwo justice for Mohbad ìgbà tẹ́mi kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọmọ ṣọmọ kò ṣọmọ kọ́ la kọ́kọ́ ń sọ o ó ti yé yín sọ́dílé lọ́rọ̀ ọmọ yẹn wọnú èpè tán dẹ̀ ṣe fọmọ tiwa ọ̀rọ̀ justice ẹni pé láti ọdún tán ti ń sọ̀rọ̀ ọmọ mi ìbá wọn dá sí i ọ̀bọ̀tì èpè tó wá ń ṣe fọmọ yẹn it's not good kò sí òfin kankan tó sọ pé kọ́ máa ṣe pè fọmọ lọ́mọ kò sí o justice for Mohbad tẹ́ bá ti fẹ́ kí ọ̀rọ̀ dàrú ní kẹ́ máa ṣe nǹkan tí àwọn èèyàn nǹkan tí yóò bá dáa lójú ọlọ́run ẹ̀yin tẹ́ bá fẹ́ èèyàn mo ti sọ fún wọn kò sẹ́ni tí wọ́n bá fi ọkọ́ sí ọ̀dọ̀ ẹ̀ tí ò ní roko sọ́dọ̀ rẹ̀ kò sí tani ò mọ́gbọ́n káfẹ́ náà ẹran sẹ́nu ká sọ pé àwa tì tá dẹ̀ ti mí àbí ká ti gbé sábẹ́ àwọn àbí ká bá tún fẹ́ mi tá a fẹ́ gbé jáde ká fi yín ge everybody has a percentage of wickedness in them and ìwà olè oríṣiríṣi ìwà burúkú tó wà nínú ayé ní gbogbo ẹ̀dá tó wà nínú ayé ló ní percentage ẹ̀dá tó wà nínú ayé ló ní percentage of one bad things or the other but don't activate it tí bá ti bá àwọn bá ti activate wickedness wọn i will drop it if you want me to drop you and to forget about you activate your wickedness kí máa ṣe pípé bóyá mo wà bá àtúyọ̀ kìnnìkan má ṣe pé fọmọ yẹn o ẹ má máa ṣe pé má ṣe pé fọmọ yẹn o ẹ máa ṣe pé. èèyàn kọ́kọ́ ṣe pé báwo lẹ ṣe máa máa ṣe wickedness tó bá jọ òun náà ni ẹ rẹ pé tó bá jẹ́ Wùmí ló pa Mohbad ṣé bàbá Mohbad ò tún ní jáde kó sọ pé Wùmí ló pa á. ṣé bàbá Mohbad ò sí ní jáde kó sọ pé Wùmí ló pa ó jáde ní ọjọ́ yẹn mo sọ fún yín o mo ní mi ò fẹ́ doubt ọmọdé mo mo ní bọ̀ mi support ẹ o mo ní but I don't want to doubt this girl until tí your bá sọ pé òkè o òun ló ṣe báyìí ó jáde ó ní tó bá jẹ́ òun lòún pa Liam o àmì lòún pa Mohbad o wọn ò ní pa Liam lórúkọ Jésù tó bá lòún bá jẹ́ òun lòún pa Mohbad o kí nǹkan báyìí báyìí ṣe òun kó ṣe ọmọ o what is that? tún fẹ́ mo ní for that mo ní mo fẹ́ dúró di ìgbà tán máa sọ̀rọ̀ and nobody must call that baby boy again ó dẹ̀ ní tóun ò bá pa bad ó ní gbogbo àwọn tó ń ṣépè fún ọmọ òun tó náà ń fight fún jọ́sí tí ò lẹ́sẹ̀ jọ́sí náà ń fight fún ó ní nǹkan báyìí báyìí báyìí báyìí ló máa ṣe wọ́n. ẹni tí èèyàn bá lè mọ ọlọ́run máa mu wọ́n máa sọ pé ẹnìkan máa sọ pé òun hate mi tó bá ti hate ọlọ́run máa bá mi hate ẹ lórí òtítọ́ tí n bá ti sọ when you hate me because I say the truth the Lord will hate you the Lord will frustrate you at the end of everything. wọ́n ní ó fi ọmọ ẹ̀ sílẹ̀ kò tọ́jú ẹ̀ ó fọmọ ẹ̀ sílẹ̀ kò tọ́jú ẹ̀ tó bá máa tọ́jú ẹ̀ ńkọ́. àwọn ọkùnrin tó yẹ pé nínú ayé yìí obìnrin èmi ti sọ wọ́n ti rọ́bìṣì obìnrin ṣùgbọ́n obìnrin ìbá ṣe burúkú ìbá ṣe dáadáa obìnrin náà máa fẹ́ rọ́bìṣì fọkùnrin yẹn èmi dẹ̀ ti sọ nínú philosophy mi tó má dá obìnrin lẹ́bi i can preach to that obìnrin ye pé obìnrin wo Ma ṣe burúkú o ṣùgbọ́n títí wọ́n máa fi dá lẹ́jọ́ tó ń dẹ̀ máa fi mú tòótọ́ jáde torí kò ṣojú mi bíbélì kan dẹ̀ sọ pé ká wádìí ohun gbogbo dájúdájú ká bá ti ká dé tó bá ti ń ṣe òtítọ́ ọbẹ̀ mú kò sọ pé lọ máa má wádìí o kò kàn fẹ́ sọ̀rọ̀ kò kàn máa forí gbé ogun ológun kò kàn máa forí gbé wàhálà oníwàhálà káwọn èèyàn jókòó kan máa wá ọmọ kékeré láti máa wọn èpè sí Wùmí sọ ní ọjọ́ yẹn kò déédéé ṣépè fún anybody kò dẹ̀ dárúkọ anybody ìwọ wá jáde wá ń ṣépè wọ́n wá ní ẹ lọ forí gbé àwọn kan tó máa jáde àwọn ti lọ wádìí fámìlì ẹ ní odò rágùsì kò sí fámìlì tó dáa àwọn àtàṣe padà àwọn tó dáa yẹn wọ́n kàn fẹ́ choose to be good and àrọ́lọ́run dẹ̀ ló yàn wọ́n láti dáa ni everybody lọ́lọ́run ti mú in fact ọlọ́run fúnra rẹ̀ tó yẹ pé wọ́n bá tún sọ̀rọ̀ wọ́n tún sọ̀rọ̀ <laughs> even èdè tá à ń sọ èdè was brought out in confusion was the I mean identify báwo ṣe máa ń sọ òyìnbó yẹn dúró yorùbá mo ti fẹ́ so si. nínú èdè gbogbo èdè ayé tó ń sọ àtòyìnbó àti english àti french àti gbogbo ẹ̀ nínú confusion náà ti gbé jáde confusion gbogbo nǹkan tí ọlọ́run kò dá gbogbo ẹ̀rú òun lásán dèdè everybody will understand ara wọn òun lásán dèdè talk less of gbogbo nǹkan tí gbogbo nǹkan ìyẹn mi pé gbogbo gbogbo rere wa àti ẹlẹ́gbin ni èdè wa àti bó ṣe friend tó àti bó wẹ̀ ṣe láàrú tó it's just a confusion so gbogbo ayé fún tí ọlọ́run fúnra rẹ̀ sọ sínú confusion tí wọ́n náà fẹ́ lọ wádìí ọlọ́run fúnra rẹ̀ tó mọ̀ọ́mọ̀ sọ wọ́n sínú confusion the great things ìjà ńlá tí ọlọ́run tí àwọn ìjọba tó bá dẹ̀ lágbára tó máa fi ń bá àwọn èèyàn jà náà ni wọ́n máa sọ ẹni gbogbo no confusion then you will be fighting the, the wrong people báyìí lèèyàn ṣe máa fi ayé ẹ̀ sílẹ̀ wọ́n ń bú ìyá Mohbad ìyá Mohbad ó sá lọ kò fọmọ sílẹ̀ ó fọmọ sílẹ̀ tí wọ́n bá fi ilẹ̀ ń gbà yẹn ọmọ ìyá máa mú gbó kìí sọ pé Mohbad ò mú gbó Mohbad mú gbó ó mọ heroin ó ṣe gbogbo ẹ̀ gbogbo nǹkan burúkú ló ṣe tí ò bá mú bá olóṣèlú bá rẹ̀ nílé Naira Marley ṣé tó pé ẹ ó sọ pé ọmọ ọkọ òun ò ṣe báyìí ọkọ òun ò ṣe báyìí tí wọ́n ní wùmí ló ń kọ́ gbogbo ní tẹ́ ń gbé káàkiri Wùmí kọ́ ló ń kọ majority of it ẹkùn máa lọ sọ́ńbì kan tó máa kọ̀ fi Wùmí ṣe kí Wùmí kọ́ ló ń kọ́. ní nǹkan tí gbogbo wa fojú rí níbí báyìí. wọ́n tún wá wọ́n tún ní kí àbúrò àbẹ́gbọ́n ẹ̀ kó wá dojú ìjà kọ́ kán yà máa jẹ́ confusion ìjà yẹn lẹ́wọ́n máa rán ó ti jáde fún o ó ti jáde fún o tí tí tí tí tí tí tí wùmí gan máa fi kúrò nàìjà tí wùmí máa fi ṣe gbogbo nǹkan tó fẹ́ ṣe tí gbogbo nǹkan tó máa ṣe tó máa fi ṣe ẹ̀kọ́ wọn máa gbó bí ajá ni we are going to go ní kan kiri kan àwọn amẹ́ríkà tẹ́ ti kọ kọ́ọ̀lù báwọn náà ṣe tí wọ́n ti mú àwọn èèyàn lamẹ́ríkà àwọn amẹ́ríkà tẹ́ pèsè tí wọ́n ti mú àwọn èèyàn lamẹ́ríkà ṣé àwọn tó pa Mohbad amẹ́ríkà wọ́n ti wà lamẹ́ríkà ni wọ́n máa bẹ̀ tẹ́lẹ̀ wọ́n máa pa Wumi o. Wumi o. Wumi o. Kí ló ṣẹlẹ̀? Wumi o. jẹ́ n play baba sàn lórí fílẹ̀ kí n tó máa lọ. ẹ má ṣe gbé fọmọ wẹ́wẹ́ mọ́ kí lẹ́yìn ṣe gbé fún wọn fún. I'm going to be supporting you for nonsense. Jẹ́ tẹ gbowó from fún mi ní amójẹ́nu orí. the news tí mo kà lẹ́ẹ̀kan yẹn it's not right o so don't it's a fake news that's one thing about nígbà tó sọ pé ká try number yẹn sì i try to try it now the number is they say it's wrong number you see so many of them dey be tagging you now somebody is doing birthday today happy birthday tó bá ṣe birthday tó bá dé ẹwà happy kò lọ òkú ṣìlọ ló kàn mí. ẹni tí màmá yìí tẹ̀ ṣe bẹ́ẹ̀ di ti san I will greet her ìyàwó àjùmọ̀bí màmá Florence ṣá Florence kọ lórúkọ wọn bíbẹ́ẹ̀dì tiwa wọ́n yẹn ó kàn mí pẹ̀lú àwọn olórí burúkú yìí. they are causing that child why are you causing them gbogbo àwọn tó ti pààyàn lórí lórílẹ̀‐èdè nàìjíríà ẹ máa ṣépè fọmọ wọn náà tó bá jẹ̀jẹ̀ wù mí ló pààyàn gbogbo àwọn tó ṣépè ní nàìjíríà yẹn tó máa sọ pé gbogbo àwọn tó ṣèkà fún mi gbà yẹn máa ní kò ní dáa fún wọn tọmọtọmọ wọn máa ní kí ló tí mo ń bú ọmọ kí má máa bú ọmọ wọn. wọn ò tí kọ̀ǹfàmù pé òun ló pààyàn àwọn táwọn kọ̀ǹfàmù páwọn ló ṣèkà fún wa à ń ṣépè fọmọ wọn máa bínú ẹni tí wọn ò sọ pé òun ló pa á ẹ mú ọmọ ọlọ́mọ lẹ ń gbójú ẹ̀ mọ́lẹ̀ yín olórí burúkú wọ́n ní ìyá kan sá lọ ìkòtọ́jú ọmọ àwọn tẹ́ jókòó tì ń kí ló ṣe wọ́n kí ló ṣe wọ́n. And tomorrow is uh, okay, it's Monday. There's no school here on Monday because of the kí ló ní kí nìkan tó ló fẹ́ ṣẹlẹ̀ yẹn náà tó lúwa ni mí. ẹ. Hmm, bóyá kò kọ́ síbi báyìí fún mi ẹ kí ni ọ̀sán fẹ́ dòru àbí. It's going to be very very hot. Bright. Okay, very bright tomorrow. That's what they said. And uh, nobody must look at the sky for the sun because it can blind people. Because tomorrow, I mean, also that's on Monday because uh, money this weather they do have it in once in a hundred years so once in hundred years so be careful a lot of being this um, sunshade were given to the children at school I don't know maybe it's in other other places but in my daughter's school oh Tolu they are even selling it oh the glasses is selling on the Google solar uh, kìíní yẹn so they are giving solar okay okay ẹnìkan according solar okay esli peace okay kí ló solar eclipse eclipse yeah wọn nìkan got to sí bí eclipse yeah solars I say ẹ ṣe jàre tọ́ngẹ́ǹkì ọmọ ọlọ́run ọmọ ọlọ́run. <laughs> Thank you. So, okay, you see, in fact, it's been on the line, they are selling it seriously eclipse uh, glasses. Okay, it's on the line. People are buying it seriously. Me, I'm not going to tomorrow. It's on Monday. So, but they're giving it to you guys free. this song that they said people should not look at now orú ẹ̀ máa ti jáde Nigeria, nàìjíríà dáadáa táwọn nàìjíríà bóyá òun ló jẹ máa ń kan máa fi ń fọ́ a lot of things tó máa ń jáde to nàìjíríà tó máa fi ń there was a time tí atẹ́gùn kan máa ń fọ́ wọn lójú sọnù nílẹ̀ north atẹ́gùn tó bá ti kó wọ̀ wọn lójú báyìí ojú yẹn máa bẹ̀rẹ̀ sí í ṣe yàmàyàmá ni nígbà yẹn ó ti ṣẹlẹ̀ dáadáa ní nàìjíríà so ìyẹn bó ṣe jẹ́ tó bá ti confam ìgbà tí gbogbo èèyàn dìde nígbà yẹn one thing you don't know about me anyway i don't want to explain too much because my spirit is not explaining too much to people my spirit is not explaining too much to people i tell you serious. nígbà during this tax now a lot of people do sell their car because àwọn ẹlòmíì máa rí owó gbà púpọ̀ wọ́n máa change mọ́tò wọn you understand me they will change their car so if you want to buy car now you can call me and money of Nigeria they say dollar is uh, naira is appreciating so call I can help you okay buy car okay ah I've done a lot of things you then that caused me a lot of problem they thought You know those lies that you just fun, not lies, ṣá, but like kí ló máa ń pè ná? Ṣé fun àbí cruise? Yeah, we catch cruise by saying things. There was a day I said, hey, join me on this live show. We have about four cars to dash out. Do you know what? I don't know that those those days the Canada government and other even the Quebec, all of them and police, they under my platform there was a day and it was a fun i mean just is such just a joke oh, that i it's a toy toy car like that and a lot of people also coming under my platform you understand me and these people are counting it <laughs> ah, they start going after me like hey god anyway no problem sha i'm forgiving people i'm forgiving people but people should let me be o oh. just let me be myself. tolúwa ni mi o oh. wàrà tó o ṣe fún mi lánàá yẹn ìjọba ń bu díẹ̀ wá ṣó lè bá mi dín mo ti gbàgbé kí ni kò kúrò lómi lánàá i'm checking something ó ní one voice note kan àìsàn mo fẹ́ play mo ń wá látàrọ mi rí. wọ́n ní whatever the whatever they are doing right now the Baba Mohbad is systematically trying you understand me Baba Mohbad is trying automatically I mean, systematically trying to please the whole Nigeria, those people who stood by him. I'm not against him. But the day they are causing that baby, and when they are causing the baby, I said you should stop them from causing the baby. If you have done that, I won't speak against him and nobody will abuse him. Only Otobola, do you hear Naira new song telling Wunmi to go and do the DNA test? Do you, um, only Tani Baba baby? bàbá bébì ẹ ó yẹ kí n Google Google We ask, we answer him you understand Google is the best person to answer Naira because Naira also needs to the moment you will be about to ṣe DNA testing. yẹn gbogbo wọn pátápátá tó bèrè àti including èmi ó ti eyín mẹ́yẹn mi ò mọ bí mo ṣe lè ṣe DNA dáàdì mi ti kú tipẹ́tipẹ́ so èmi gan bá lọ ṣe DNA ó ti eyín bàbá ọmọ tèmi èmi sure ó ti eyín ìkọ́ mi ò kì í ṣàgbèrè so gbọ́ gbogbo wọn irú òun tó ń gbéyàwó ẹ̀ tí Germany yẹn ń sìn kó náà lọ ṣe DNA àwọn twins tó bí torí Naira Marley náà bíbèjì ó bí àwọn ọmọ others ó dà pé ìbejì lẹ́ẹ̀mejì ló ti bí Naira Marley bẹ́ẹ̀ ṣe rí i ẹni kò náà lọ ṣe DNA many people ló need DNA tó bá ti ṣe tọmọ yẹn o gbogbo wọn ló máa ṣe DNA pátá tó bá ti lè ṣe DNA fún ọmọ yẹn kó approve DNA kó sọ di free Nàìjíríà ẹ máa rí pé gbogbo ilé ló máa dàrú pátá gbogbo ilé ètí ò ní dàrú ló lọ yẹn táwa bá sọ pé àfọwọ́sí pé kó má ṣe DNA tẹ̀ kì í ṣe pé bóyá anybody fẹ́ kú èrì ni ẹ mọ̀ pé mi kì í ṣe pé bí àmọ́ bàbá ọmọ mi ń sìn wọ́n ti lù pa ó ti yé so kò sẹ́ni tó fẹ́ béèrè DNA test lọ́wọ́ mi mi ìdẹ̀bẹ́ anybody jà lógún àwọn tó ti jogún àwọn tó ti gba nǹkan ó ti yé yín mẹ́rin so kò dẹ̀ sírú story yẹn lórí ọ̀rọ̀ wa so tọ́mà ti ṣe tọ́mà ti ṣe DNA test fún Liam kí wọ́n ṣe sọ DNA test di free of charge ní Nàìjíríà kẹ́nìbọ̀dì máa lọ kí gbogbo fámìlì máa lọ ṣe DNA test tó má ti bímọ fún ọ lọ́sípítù báyìí pam kọ́ ṣe DNA test wọn àtẹ́tẹ́ ti bí sẹ́yìn ẹ ṣe DNA test káwọ káwọn kókó ó ti yẹ ní bẹ́yẹn ẹlòmíì máa ṣe jẹ́ máa rí pé ọkọ máa pọ̀ ń ta torí gbogbo àwọn èèyàn máa da márèjì rú gbogbo àwọn tó ń gbé kẹ̀kẹ́kẹ́ tó ń tẹnu síra àwọn tó máa fi ń ṣakọ yẹn wàá rí pé ilé máa dàrú gan ṣó ti yẹ yín ó yẹ kémi náà máa bá wọn béèrè fún DNA ni DNA tó bá ní DNA sì wù mí òun ló lọ ọmọ ẹ bàbá ọmọ ẹ ti kú ìbá máa wù bá sọ pé kò ń ju kọ ohun kan lónìí á máa tọ́jú ọmọ ẹ bọ̀gbọ́n tẹ̀ fi yẹn gan kó fi start DNA test free of charge fún Nàìjíríà ọkọ máa pọ̀ ń gbòòrò torí gbogbo àwọn ọmọ tó bá ti test pé ọmọ owó oṣù ọmọ ọkọ yẹn ọkùnrin yẹn máa dà wọ́n nù bí jù tiẹ̀ tó bá lọ gbé lómi nǹkan wa kò ní lẹ́nu wọn ò ní lè sọ̀rọ̀ so owó bá lọ fẹ́ lómi kò ní lè sọ̀rọ̀ ọ̀rọ̀ wo ló fẹ́ sọ ṣèbí wọn náà ṣìtì ẹ mọ̀ pé the only thing tó ń sọ pé obìnrin ọkùnrin lè fi kọ ìyàwó ẹ̀ náà ni pé kí ọ tó bá lọ gbọ́mọ àlè wá ìyẹn náà ni pé tó bá ṣe ṣìnà nǹkan tí bíbélì sọ ni tí ìyàwó ẹ̀ bá lájẹ̀ tó bá lé mèé tó bá ní wọ́n ní you can still manage because wọ́n believe pé every woman being has the percentage of all those things ó kàn activate ti ẹ̀ ní try láti switch ẹ̀ off switch battery kó switch plug yìí sọ́kẹ̀tì àwọn witches and wizard spirit tó wà náà switch it off kò tán sọ nìyẹn but tó bá ti ń ṣe pé ó ṣe ṣìnà yẹn o lè kọ́ you can divorce yourself bible sọ bẹ́ẹ̀ o nínú old testament new testament also support it you understand what i mean so kàn sọ DNA test di ọ̀fẹ́ o. ṣé o sọ̀kà rẹ̀ ni ojú ẹ̀ bó ṣe mo rí pé ojú ẹ̀ kàn fresh somehow. ó ní ta ni bàbá bébì tó bá ti lè ṣe dm test kí ìyẹn jojú ẹ wù mí lọ ṣe dna test wọn ni kò ṣe god bless you dàbí lọ ṣe tó bá ti lọ ṣe kò sí nǹkan tó bọ̀ lókè tilẹ̀ o face your fear tó bá ti lọ ṣe gbogbo àwọn tó wà nàìjíríà wọn kàn sọ dna test di ọ̀fẹ́ so yẹn wá jẹ́ dm ló sọ ló jẹ́ kó fi yẹn wá sí orílẹ̀ nàìjíríà wọ́n á mọ̀ everybody will wọ́n á mọ̀ kókó. Hmm agbára pààrọ̀ ara wọn bẹ́ẹ̀ ni kẹ́nìbọ̀dì lọ́ọ́ máa ṣe DNA test ni kò sí ìwẹ̀ wọ́n ṣe ti Ìbàdàn lásán gbogbo èèyàn pátá DNA tó má ti ṣe DNA fifty níbàdàn yẹn bíi thirty ní fake àbí thirty five ẹ jẹ́ kó ń sọ di gbàǹjo-gbàǹjo kó jẹ́ ọ̀fẹ́. The father some father will take their blood they will take their child they will go and do the DNA test without the, the mother. wọn ò ní lọ fún wọn. àwọn tó ń pariwo DNA DNA test yẹn gan <laughs> ṣe bọ́kọ̀ wọn tí wọn ò tí kú wọn sọ pé àwọn ló pọkọ sí wọn ìwọ jẹ́ kán jáde ìwọ jẹ́ kí díẹ̀ ní tiẹ̀ ọ̀fẹ́ gbogbo yẹn ẹni wọ́n máa kan gógó bí ìgò ni. Hmm. nàìjíríà ti pásọ̀ ti ń ṣe jìnnà sáwọn tí ò ń ṣe pásọ̀ ló máa ní òní ṣe jìnnà àwọn ladies evangelist yàtọ̀ sáwà. Mm-hmm. tó bá ní kí Wùmí lọ ṣe DNA test go and do it. Wùmí tiẹ̀ lọ ṣe bọ́ǹtẹ̀ ṣe sọ́yìn ta ni bàbá bébì wọ́n bìlí pé wọ́n ti kásẹ̀. So ti yé bọ́n ṣe káàsì ẹ̀ wá káàsì millions of Nigeria. <laughs> wọ́n ní kó lọ ṣe tí wọ́n ṣe àtàkùn mọ́ wọ́n lọ ṣe wọ́n lọ ṣe wọ́n dẹ̀ approve DNA test fún Nàìjíríà free of charge. kí Naira Marley gan kò náà ṣe ọlọ́ṣẹ́ tiẹ̀ pẹ̀lú ti dádì ẹ̀ kó tún ṣe tàwọn ọmọ ẹ̀gán bí fún <laughs> hmm. Hmm. Naira Marley. ta ni bàbá bébì. ó ga ọ. anyway wọ́n láwọn tó ń béèrè fún díẹ̀ ní tẹ̀sán wọ́n ní bàbá ìfáyàmù àti fọwọ́n náà rí ara ní Tolúwa ni mí Tolúwa ni this one is for you have you catch it they send you hundred dollar is it true no she hundred dollar now. Be sixty something money ṣé o buy gba ilé tí wàá ti fire. This one I have to pay. You have to pay? Yeah. To who? To the, to the um, driver. Um, ẹsẹ̀ yìí tó bá ti fẹ́ san tètè sọ fún wa ká san kó tún sọ pé mi ò mọ èmi rò pé bóyá o fẹ́ gbà padà ń sìn ni. ok gbèsègbè you you pay it on time tó bá ti owó kò san kíákíákíá bó ti yé because tí lẹ́tà yẹn bá sọnù sí you may not remember it again until dem pe kubeg they don't play with their ten. they don't play with their penny okay? àná mama yìí di interest me please. so Wùmí tán bá ti ní kó lọ ṣe lọ ṣe don't fear ìyá ló lọ mọ̀ ṣó ti yẹ bẹ́yẹn àìmọye so o máa fi ó máa fi dá òfin lẹ̀ sí Nàìjíríà náà ni wọ́n máa gbogbo wọn lè máa lọ ṣe DNA test ìwọ lọ kọ́kọ́ lọ ṣe tiẹ̀ náà àbọ̀ àríbá ṣe máa sọ fún wọn go and do your DNA test gbogbo àwọn mìsíjà làwọn nìkan lọ ṣe DNA test wọn gbogbo wọn pátákorogodo a máa máa dárúkọ wọn báyìí ni ìwọ kò parí DNA test yẹn wọ́n ní wọn ò fẹ́ wọ́n ní tó má ti lọ ṣe DNA test wọ́n ní justice for Mohbad ti parí pé bàbá lòun máa dárúkọ ẹni tó pa ọmọ òun gbàyẹ gangan náà ṣe máa rán bàbá lọ sẹ́wọ̀n tó bá lọ jẹ́ pé ẹni tó dárúkọ ẹ̀ kò ń ṣe ẹni tó pa ọmọ ẹ̀ gbàyẹ a máa drag bàbá pé ẹ dárúkọ ẹni tó sọ fún ẹ lọ ṣe DNA test pàtí ìṣèpọ̀ sọ pé DNA test ń sọ pé òun ló pààyàn ẹ̀yìn tí ọba dẹ̀ ń ṣe ọmọ wọn ọmọ wọn òbí mọ sáyé nìyẹn mú bàdé ọlọ́mọ nìyẹn àádẹ́gbà kádàrá aṣáà ti sunkún àti ń get over excuse me How to get over the be the pains so me, then, ń gbọ́ orin Mohbad dáadáa mọ́ débi pé màmá sọ pé ó sì ń pain mi ó sì ń wọ̀ mí lórí. ti yé. tó bá ní kán lọ ṣe DNA test kán lọ ṣe. tó bá dẹ̀ ti ṣe tán kán lọ kán lọ máa ṣe DNA test fún gbogbo wọn. DNA test for everybody. tí tọmọ yẹn bá ti lè lọ ṣe DNA test everybody máa ṣe DNA test o wà láìtàláì ní nàìjíríà yẹn àjàjà ọ̀sẹ̀ níbẹ̀ tí ò bá ṣe díẹ̀ ní tẹ̀sí pé la máa fi ṣe a máa ṣe pè ní a máa máa ṣe èpè tí wọ́n ṣe ń ṣe èpè sórí ọ̀rọ̀ Liam yìí la máa máa ṣe èpè fún wọn ìwọ tó o bá dá sọ̀rọ̀ Liam àti ọ̀rọ̀ Mohbad tó o bá lọ ṣe DNA test ó yá kó o ṣòfò sọnù tó bá ti ṣe DNA test yẹn tán garawa èpè kọ́ la máa gbé wá a máa gbé vẹ́sù èpè ni tá a máa máa ja fún ọ turn by turn àwọn tó bá máa gbé pé you are not even man you don't have husband to you don't have any man to service you ṣé àwọn tó yẹ pé anybody ló ń service wọn those men and women that rather tí wọn ọkùnrin wọn ò lè yí nǹkan lóko lábẹ́ skirt wọn máa fẹ́ yẹbẹ̀ wò ni tí gbogbo obìnrin wọn ti fẹ́ ṣe kọ́ọ̀fù tán tẹ́pọ̀ ọkùnrin wọn kò lè rí nǹkan kan lábẹ́ skirt wọn máa tú ọkùnrin obìnrin wọn náà wọn ò lè mára dúró báyìí tó bá mára dúró fọ̀sọ̀ lọ́wọ́ yẹn obìnrin yẹn kò réyàn sáfíìsì ẹni kò lọ́kọ kò réyàn bá sùn àwọn tó ń pe bíbá sùn ni wọ́n máa fi ń ṣe pride ṣé gbogbo ẹnu tó máa ń kó tó ń fẹnu kẹnu òsì lórí Facebook tó máa máa tàgé wa yẹn ilé máa dàrú <laughs> oh God ilé máa máa dàrú o ìyá àwọn tí wọ́n wá rè pé wọ́n lélẹ̀ tán ni wọ́n ṣe wọ́n wá di hot cake lọ́wọ́ ọkùnrin àwọn tó ń dùn wọ́n yẹn wọ́n wá di gbàǹjo nobody want to buy. Gbàǹjo wọn tó bá yẹ ẹni tó ń gbọ́mọ àlè Gbàǹjo kò sí ó ti yé bẹ́ẹ̀ bọ̀tà fẹ́ni tó bá jẹ́ pé ó kò máa wò ó pé òun náà ọmọ àlè lòun náà pé ọlọ́run ló kọ̀ yọ òun ó ti yé ìyẹn bó ṣe jẹ́ o ẹ máa sọ táàsì gbogbo ẹ̀yin tó bá ti kọrin ibi tó bá ti mú ibi náà ti náà mú Bobrisky yẹn náà tó bá ti mú ní agbo ẹ̀kẹ́ mú lórí tó bá ń jẹ́ kó ṣe gíná ó ti yé bẹ́ẹ̀ ìyẹn bó ṣe jẹ́ báyìí for now.